tí ò bá fẹ́ yé ni mọ́. Gbàdúrà gbàdúrà àdúrà ló ń gbà kì èyí tó kù díẹ̀ káàtó.

ìjọba ìdòlá àdìmúbí láyìlá àyílálá láyìlá àyílálá. jàrà bẹ́ẹ̀ báyìí ṣé bí mo jẹ́ nílé ni pé kó jẹ́ ká ṣe prayer. Láolú ó mà dá kéèyàn máa gbàdúrà sọ́lọ́hun àmọ́ nìkan míì tá à ń forí kanlẹ̀ fún àdúrà ló dẹ̀ máa ń gbà kí máa ń ṣàgbára wọ́n lẹ́ni tí ó bá níbi tó ń lọ tí ò níbẹ̀ nìkan tó ń lọ sápamọ́ fún á gbọ́pin àgbèsọ́dọ̀ ọlọ́run wàá dẹ̀ képe ọlọ́run ọba tó dá ẹ̀ mo jí ẹ pé kó wá jẹ́ ká ṣe prayer bíbá ẹ ojókòó débi ojókòó sùn sùn. mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́ torí ọlọ́run mọ́mí kí ló ṣẹlẹ̀ gangan ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fẹ́ kẹ́ sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan gangan tó fi jẹ́ pé ogun àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà lójoojúmọ́ lẹ̀ ń yọ mí lẹ́nu ẹ̀yin kan náà lẹ máa jí mi nídàájí pé kí n wá kí n wá kírun àṣùbà tó bá tún dòru ẹ tún jí mi pé kí n jí dìde kí n wá yọ náfìlà ẹ torí ọlọ́run sí ọlọ́run bá rorò báyìí ni ọlọ́run tá à ń ké pè sọ́nà gangan ló burú tó nǹkan tẹ̀ mú yìí nítorí kò yé mi nà ó mo lọ látara ọ̀hún sí láti ìdájí tí mo jí lọ síbi iṣẹ́ báwọn gbégi lóde ṣe ń gbégi kalẹ̀ báyìí wà ló já mọ́ lọ́wọ́ abẹ̀rẹ̀ sí ní fági bí ẹni tí ayé ń ṣe ni mo wá dé sí ó ti rẹ̀ mí mo gbẹ́lẹ́dà mi pé kí n fi sùn tí wọ́n ń jí mi dìde pé kí wọ́n gbàdúrà wọ́n mi àdúrà kí ni kí n tó bá ní táìmù tá yìí lẹ́yìn pé kí n rẹ́sì díẹ̀ kí n dẹ̀ wọ́n mi lé kí n lọ sùn wọ́n mi ẹ̀wò mo fi Ọlọ́run bá ẹjọ́ torí ọlọ́run ó ti wá ń dipò tí ń sú mi inú ilé ìpè ládùúgbà tẹ́yìn ní mi rà láti gbà ẹjọ́ torí ọlọ́run mo bẹ̀ o mo bẹ̀ yín o tẹ́ bá ti mọ̀ pẹ́yìn kọ́ lẹ bí mi lọ́mọ ẹ fẹ́ kan sọ fún mi àmọ́ tó wáá gbẹ̀yìn lẹ bí mi lọ́mọ gbogbo àdúrà tẹ́ bá ti fẹ́ ẹ gbà fún mi mo mọ̀ kó máa mú mi tẹ́ bá ti wá mọ̀ pé ẹ lè gbà ẹ fi mí lẹ̀ ẹ ń gbàdúrà bí mo wà ń bí ẹ jọ sí àtẹ́gùn àdúrà tẹ́ ń gbà bí tẹ́ wà yẹn kò lè fẹ́ dọ̀dọ̀ mi bí ẹ jẹ́ kí n gbọ́ tó bá jẹ́ pẹ́yìn lẹ́bi mi lọ́mọ ẹ gbàdúrà fún mi kó mú mi tẹ́ ẹ bá ti wá lè gbà kó mú mi ẹ jọ ẹ fi mi lẹ ẹ fi lẹ mi lẹ fún mi ó ti tó gẹ́. gbàdúrà fún ẹ wọ́n mi ẹ wo wà mí. mo gbàdúrà fún ẹ ìwọ náà bọ́ ọlọ́run o láìláìláìlá muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam ọmọ yìí ọlọ́run lè dùn màbá mi kó sí nínú màbá mi kó sínú kó má ṣe fẹ́ nú ẹ̀wọ̀ ọlọ́run wọ́n dẹ̀ ní àdúrà ní òpó ẹ̀sìn islam ẹ̀wọ̀ ọlọ́run bá mi kó sọmọdé yìí nínú ah, àdúrà yẹ ò gbọmọ là. Allahu akbar Allahu akbar Allahu akbar kabira ìyàwó tó yọ sí mo ṣe istihara lórí ọ̀rọ̀ yìí ẹ sọ pé alhamdulilah. alhamdulilah ẹsùpẹ́ alihamdulilayi. alihamdulilayi. ẹsùpẹ́ alihamdulilayi kabira. alihamdulilayi kabira isiara tí mo ṣe lè rọ yín ó fi yé mi wípé ẹ ò fi ní ṣoyún ẹ ò sì fi ìgbà ọmọ pọ̀. ṣé wàá rí i kò ságbára kan bẹ́ẹ̀ ni kò sí oògùn kan la hawla wala quwata illa billahi azim àdúrà ni o ẹ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà kó tó di pé ó lè bímọ torí wípé àkókò ti tó. àfa ìgbà tí kókó sọ fún mi lẹ́ẹ̀kan pé màá bímọ inú mi dùn àmọ́ ilé ìtẹ̀tún wa sọ yìí ó kàn mí lómi nínú bà mí inú jẹ́ àsìkò mi ò tí ì tó ah, ó dáná ṣé inú ìsì ara tẹ̀ ṣe yẹn ẹ bá mi rásìkò mi bẹ́ẹ̀ kẹ bá mi bóyá kẹ tún bá mi tún ṣe kẹ bá mi wò dáadáa kẹ wò fínífíní kẹ wò gbà tí lóyún kankan àsìkò tó máa jẹ́ in fact tó bá possible kẹ bá mi rí oṣù tí mo máa lóyún kankan mi rí máìdì ẹjọ ẹ bá mi wo àsìkò mi nínú ní ara yẹn. a'udhu billahi minash shaitani rajim ní táwọn ò bá rí àwọn ò ní sọ ọlọ́run fún wa pé ẹ ò bímọ àsìkò ni ò tí ì tó ẹ wo ìyá wa ẹ lọ́ mọ́ gbàdúrà dáadáa títí tí àsìkò yóò fi tó ní tí mo rí òjú báwọn lọ àsìkò ni ò tí tó. àsìkò mi ò tó lọ́rọ̀ kan ṣá. ẹ wá ó ní àdúrà kan tí mo fẹ́ kẹ́ ẹ tún ṣe ṣe é ládùúrà yìí ẹ ṣe láhàìláhàìlá one thousand ẹ ṣe astagrafu láì one thousand hmm. ẹ ṣe àṣìbúrò láì one thousand bẹ́ẹ̀ ọ̀rà ń wọ́n akọ́ sínú ìwé fún yín ṣùgbọ́n tẹ́ bá ti ń ṣe nọ́fìlà yìí tẹ́ bá ti ń nọ́fìlà méjì kí wọ́n máa ka gbogbo àwọn kinní lágbọ́rọ̀ lọ́hùn àdúrà àsìkò yóò tó. ìyá wa ẹ wá àwọn èèyàn wọn ní sùúrù àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. tóyọ̀sí. alàgbà. má bẹ̀rù má fòyà nǹkan tó ń bẹ̀ lẹ́rù yìí kò ṣòro níwájú olúwa láti ṣe òun láti kún fún àdúrà ni òun láti gbàdúrà kíkan kíkan títorí wípé ẹ àdúrà ló ń gbà agbára kọ ó máa bí ọkùnrin àbírò ó dẹ̀ máa bí obìnrin àbíyè ṣùgbọ́n kìkì àdúrà ni tásìkò bá wá tó ìwọ náà rí i pé nǹkan dáadáa ló lọ́n fẹ́ ṣe fún ẹ àsìkò ni ò tí ì tó àbọ̀rọ̀ mi ò yẹ àsìkò ni ò tí ì tó tásìkò yẹn bá tó ìyanu lọ́lọ́run ó kéré fọ́lọ́run láti ṣe. Hmm alàgbà gbogbo àlàyé yín ló yé mi pátápátá ṣé rí bí mo ṣe wà yìí ojú ọmọ ń pọ̀ mí gidi gan ni mi ò rí dùnú nílé ọkọ mi látàrí àìrọ́mọ bí yìí ojoojúmọ́ wàhálà ìjà ogun ni nítorí èlèmi náà ṣe ń sá sókè tí mo ṣe ń sá sódò mo dé ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ in fact àdúrà tẹ̀ ń sọ pé kí n máa gbà ojoojúmọ́ ayé yìí òun ni mo fi ń gbàdúrà tí mò ń tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run bá ẹ tún wá sọ fún mi ń ṣe ìpásìkò mi ti tó ìgbà wo gángan lásìkò mi fẹ́ tó. bíbélì sọ fún mi wípé ká máa gbàdúrà láì sinmi tásìkò náà bá tó ó máa dàbí ìṣẹ́jú kékeré níwájú ẹ̀ ni ní sùúrù àsìkò náà ti tó tán. wàá kún fàdúrà gidigidi tásìkò yẹn bá tó wọnú àkókò rẹ. padà táǹpà àkókò rẹ ò tí tó yíyí sọ fún mi èèyàn wo lákòókò rẹ ò ní fẹnu sọgi ta ló ní bímọ igbó lónítọ̀ wọn kù sí òkè wo iwájú èmi amínú oògùn lọ́wọ́ yìí gbágilábàrá pàpò òṣèkàkàkà ní bàbá àgbàlagbà fáwọn òbí òye ọ̀tọ́rọ̀ wèrè nù yìí. bàbá dé Elédùmarè ọba kọmọ fún ọ èmi wà nípò tí ẹ kọmọ fún ọ bàbá léèyàn àgàn ni látòdì ọ̀run wá bàbá déwájú èmi yóò bímọ mọdé yìí sọ pé o ti lóyún sọ pé o ti bímọ súnmọ́ òkè súnmọ́ òkè ọyá jíjó ọlọ́mọ jó sọ́tún jó sósì jó sọ́tún jó sósì ọ ah, bímọ ntọ́ mi bímọ rèé bí gúnugún bá pa lórí tágàlàbà gbójú ọgbọ ìgẹ lọ́rùn sọtọ ta tí òru abọrùn náà rí pé wọn gbẹbọ lòkè ọ̀run ni èmi ni o ipò tí mo wà yìí Elédùmarè ló fi mí bẹ̀ ṣùgbọ́n bẹ́lẹ́dùmarè bá wá sọ pé kò tó rí bẹ́ẹ̀ máa pọ̀ wà tó rí bẹ́ẹ̀. Ah, ẹ wọ bàbá tẹ bá lè bá mi ṣe inú mi máa dùn gidi inú mi á dùn gidi gan ni nítorí pé wọn ti dá ìyàjà méjì náà oríṣiríṣi àwọn èèyàn ló ti sọ fún mi pé mi ò lè dọlọ́mọ láyé wọn lásìkò mi ò tí ì tó kí n lọ ṣe sùúrù kí n lọ ṣe sùúrù kí n lọ ṣe sùúrù ẹlòmíà sọ pé kí n ṣáà máa gbàdúrà kí n máa gbàdúrà kí n máa gbàdúrà bẹ́ẹ̀ mo dẹ̀ ń gbà gbà gbà gbà gbà lójoojúmọ́ kò gbà ojú ọmọ ń pọ̀ gidi gan ni ṣé ẹ rí bàbá tẹ bá lè bá mi ṣe tí mo fi inú mi tí mo fi lóyún tí mo fọwọ́ mi méjèèjì tí mo fi gbọ́mọjọ́ ah bàbá máa dúpẹ́ ah! máa dúpẹ́ máa sanjọ́ efásitì kò tí ẹ̀ ń ṣe pé màá dúpẹ́ nìkan tí mo bá lè rí ọmọ sí ojú báyìí ẹ̀yin ni màá máa ṣètì sí ayérayé. nígbà ò bá ṣèmi ta lọ́wọ́ àṣetẹ́lẹ̀ sí ọ túnú gbogbo àwọn tó pọ̀ ní bímọ igbó báyìí lágbó soko dìrò igbó náà wọ̀ lọ wọ́n ti fẹ́ dúdú dùn bá tẹnu mẹ́lò mí jẹ́ tọ́jú ọdọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ wọ́n pè é kó ní sùúrù kó ní sùúrù tọ́jú èyí lọ orí sùúrù lóde ó kù sí. wo máa dunnú máa jó orun tó sùn lálẹ́ yìí wo nínú bá bí mo lè ní olóyún kó tó kúrò ní kó tó délé kó sì bímọ bẹ́ẹ̀ ni. Ah. kí n lóyún bí hmm. kí n lọ bímọ lé ah, bàbá má jẹ́ ṣe bẹ́ẹ̀ hmm. ẹ má jẹ́ n lóyún bí tí n bá délé ọkọ mi máa kúrì mi ẹ jẹ́ n délé kí n tó lóyún. ọ mi gbági lábàrá pààpọ̀ mọ dára ọwọ́ mi. ẹ jẹ́ n délé kí n tó lóyún. ọ̀fẹ́ délé kó tó lóyún bọ́ọ̀ ti lọ yóò lóyún. ìkánjú àti sùúrù ọgbọ́n wa. ìkánjú àti sùúrù ṣe o. ọgbọ́n ṣé oyún ló yẹ kó o fi san fún mi látìgbà tí bàbá rẹ ti kú tí ò sí olùrànlọ́wọ́ àdágbé àdáfà nígbà tí ò sẹ́ni tí ó ràn mí lọ́wọ́ ló mọ̀ fi dúró iléèwé mo ní kó lórí kọ́sẹ́ télọ̀ kó o sì ṣe freedom kó o lè máa tọ́jú mi oyún ló mọ̀ pé wá ká mi mọ́lẹ̀ tèmiládé ṣó dáa báyìí ṣó dáa báyìí o mà ṣe dáadáa o ṣe dáadáa tèmiládé o ṣe dáadáa ah. láìsí ara láìsí èèyàn láìsí ẹnì kankan bóòlù jẹ́ àṣìṣe bóòlù bóyá àṣìṣe ní ìsìn sọlá ìpè mi ní àṣẹ. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ kó dáa. ọjọ́ gba kádàrá dákun gba bí a ṣe tán. níbo tí ọ̀gá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń pè mí pé kí wọ́n gbáyé freedom fún ẹ tí mi ò tí lọ tẹ́ pé mò ń rọ̀rùn kan pé kò sówó lọ́wọ́ mi òun ló tún wá lọ gbèrú eléyìí wálé ìwọ náà wo ibi tá à ń gbé yìí ó mọ̀ kó fi bíbá ìṣe wa láàánú ni tó ọ̀fẹ́ jẹ́ ká sùn ta ṣáwọn tó ń ṣe wá láàánú ṣé wọ́n lè gbọ́ pé ọmọ mi o ó tún lọ fúnyàn lóyún ó tún wá gbéyàwó wá nu ilé yìí ṣé wọ́n nílé wa bọ́ta níwọ̀n tí mò ń gbàdúrà pé kọ́ ló ń jẹ́ kó lè ṣe freedom kó lè máa ṣiṣẹ́ kémi náà lè máa rọ́wọ́ mú lọ sẹ́nu ó wá lọ gbọ́rọ̀ ìyàwó wa báyìí ṣé ìyàwó ló ń kàn ní láolú òde ṣàánú mi torí ọlọ́run ẹ́ẹ́ mọ ẹ má bínú náà ẹ náà understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ mo rò gbogbo ẹ títí mi ò mọ bí tí mo lè rò sí mọ́ ni ìdí nìyí tí mo ṣe wò pé ẹ̀yin náà ni mo tún wá ní wàá bá kí n ṣàlàyé ẹ̀dùn ọkàn mi fún yín ọmọ yìí má bínú mo mọ̀ pé ti try láti bẹ̀rẹ̀ ẹ lè jáwọ́ lórí ọ̀rọ̀ mi nígbà kankan ọmọ ẹ̀jọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi mi ò mọ tí mo fẹ́ ṣe mọ́ ni mo se ní kí n sọ síta mo lè fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo wàhálà tẹ́ ń ṣe lórí mi kò ní já sásán má sọjọ́ fún yín. mi ò àmì kì í ṣe pé inú bí mi náà wọn nìkan ní gidi méjì kì inú bí mi àmọ́ mo rú gbogbo mo wájú mo rẹ̀yìn mo rí pé kò sí nǹkan kan kí la fẹ́ fi bóyàwó kí la fẹ́ fi bóyún nú. inú ohun ta fi ń ráyè gbé àdúrà jẹ́rìí. sì jẹ́ wa ẹ ṣeun mo dúpẹ́ gan-an ni hmm. iṣẹ́ ọlọ́run àwa má rí di ni hmm. bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ kò sẹ́ni tó mọ̀ bí iṣẹ́ télè ọ̀la ní kọ́mọ lọ kọ́ hmm. kì í mọjọ́ fírídọ́ọ̀mù débi tá ara rinṣẹ́ fún kó fi mọ́ ṣiṣẹ́ tara rẹ̀ oyún ló mọ̀ gbé wálé. ẹ wò ó ṣẹ́ni bó ṣe wà ń lìkì òun ló wà ń gbàǹjà ọmọ mi tó kó lẹ́gbẹ̀ẹ́ mi yìí náà iṣẹ́ kápítàlà ni kò lọ kọ́ ọ̀gá iṣẹ́ ń pè mí wípé kí n wá káwá gbàyè freedom tí mi ìdọ́gẹ́ lòun kò dẹ̀ sí nǹkan méjì nígbà tó wọ́pọ̀ lọ́wọ́ mi láti ra irinṣẹ́ irinṣẹ́ ò tó nǹkan tọ́gà fẹ́ gbà ó ní mi ṣe dá wọn lóhùn àfi bẹ́ẹ̀ mọ̀ mi ṣe dé ló ní pẹ́pẹ́ sí pé òun ṣàṣìṣe má ṣe o òun fúnyàn kan lóyún ó fúnyàn lóyún tó nǹkan ẹni ò sí di méjì kí inú bí ni ṣe gbọ́ ìyá. Hmm. kódà kò burú kí la fẹ́ bọ́ lọ́n fà àmọ́ ṣá èmi ò fẹ́ kí ọ̀rọ̀ tí bàbá ọmọ yìí sọ kó tó kú èmi ò fẹ́ kó má wá sí ìmúṣẹ o ó lọ́mọ òun ò gbọ́dọ̀ mọ́ ṣègbéyàwó kó tó lóyún àmọ́ bó sì ti wá lóyún báyìí kò sí ní tábọ̀ ló ń fa o bí ó ṣe wá ṣe fírídọ́ọ̀mù iṣẹ́ rẹ̀ tí ó rarin iṣẹ́ tí ó sì gbèsè gbéyàwó èmi ò wá ní ká ẹ ṣe láláriwo a lè ṣe lẹ́lẹ́gbẹ́ kẹ́jẹ́ búbọ́ lọ́n bá ṣe fẹ́ àmọ́ kó sáà ti ṣègbéyàwó kó tó di pé yóò fọ̀dẹ̀ yìí lẹ̀ tèmi sọnù o àdúrà ni àdúrà àwọn akókó gbà àmín àṣẹ o àwọn àgbà bọ̀ wọ́n ní tígi bá rélugi tògí ẹ̀ lákọ́kọ́ máa ń gbé kúrò nù ṣé rí ó ti rí bó ṣe fẹ́ rí ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni hmm. kọ́lọ̀ lẹ́dùnmarè kó bá wa sọ kalẹ̀ láyọ̀ àtàlàáfíà ìyẹn ni kókó kò sí ó ṣe freedom ó ṣèyàwó kò sígbà tá à ní lè ṣe yẹn náà kọ́lọ̀ ń kó fún wa lágbára torí báyìí náà ṣe rí bá ló la ròyìn ọwọ́ ọlọ́run la àwọn tá a bá ní sùúrù gbogbo á di ṣíṣe ó dà kó burú ọlọ́run ó fún wa ṣe yóò ṣe é ṣe ojú ò ní tiwa ẹ dákun ìyá wa mo fẹ́ rí yín ẹ má bínú alájà ẹ má bínú ẹ já sáré tẹ̀ pẹ̀lú owó nǹkan tá a tó sọ sílẹ̀ yìí. mi ò mọ. o ò mọ kí ni wọ́n fẹ́ sọ tí wọ́n lè sọ lójú gbogbo wa. kí ni ìyá méjì lè bára wọn sọ tó bá wọn lè sọ. ẹ̀rù ń bẹ mi o. kí ló ń bẹ lẹ́rù onúkan tó wà lẹ́yìn sí. Ah. owó bá ipò á wàá tún orí ọ̀rọ̀ àwọn ọmọ wa yìí náà ni mo ní ìpè yín sí ǹjẹ́ yín ti ṣèwádìí lórí ọjọ́ iwájú wọn bí ó ṣe rí. ìyá wa èmi ò mà ṣèwádìí kankan ẹ wò ó jẹ́ ká fi gbogbo nǹkan lẹ̀ sọ́wọ́ ọlọ́run torí pé èmi ò mọ̀ kọ́ ọmọ ti ṣetán àti fẹ́yàwó jẹ́ ká máa fi sọ́wọ́ ọlọ́run. ìyá wa ìwádìí sì ṣe pàtàkì o torí ọjọ́ ọ̀la wọn ó dáa náà mi tábánikà lọ ṣèwádìí báyìí tán bá ní àti fẹ́ràn àwọn àwọn méjèèjì ó léwu kí nìkan tá a fẹ́ ṣe àṣà ìná yọ oyún dànù ẹgbẹ́ jẹ́ ká fi gbogbo nǹkan sọ́dọ̀ ọlọ́run ká máa fi àdúrà tì kò sí nǹkan tí ò fàdúrà kó lọ́n bá wa ṣe ọjọ́ ọ̀la wọn ní dáadáa ó dá kò burú ṣe ń tá a ṣe sí ẹjẹ́ àlọ́ ẹ ṣeun kò ní sí èkó. tiẹ̀ ìláròjìnlẹ̀ ọmọbìnrin ṣé kìí ṣe kó máa fi tiẹ̀ kó bá mi báyìí kí n wáyé kí n má nípa adé ti ṣègbéyàwó ìgbéyàwó láyéláyé tó jẹ́ pé tí n bá ní kí n fẹ́ ìyàwó mi àbí mo fẹ́ ṣe gbégbèsè tó kọjá ìgbéyàwó yìí àtúfà nǹkan mi sí ní ìṣòro ayé mi láti ṣe mi láti wá ìṣòro sọ̀rọ̀ ààrẹ mi ní wòrán báyìí I want mo rí aláboyún yẹn mo ṣe ń bọ̀ báyìí kó pàdé mi lọ́nà kejì ni mo wájú owó mi nǹkan tí mo rí ni pé mo kó sínú ẹ̀ mi ò lè jáde mọ́. aláboyún tí o kó sínú ẹ̀ yìí ṣé ojú yẹn o ti rí rí àbò mọ̀ rí. mi ò rò pé mo da ojú ẹ̀ mọ̀ rí kò jẹ́ni tí mo mọ̀. lóòótọ́ máa ń sọ pé àlàgọ̀ wọ̀ sórí àlà ilé ètò láì kò sọ̀rọ̀ ń bẹ̀ kò sí nǹkan tó ní í ṣe pẹ̀lú wa. tèmi ládé. Hmm? o dẹ̀ believe pé kò ní sí nǹkan kan. kò sí nǹkan kan ọdọmọdé ah, o kò sí ọ̀nà kò sí nǹkan kan jọ. ọmọ tó yọ sí sọ ò rí pé ọtí jẹ jíjẹ ó sì ti mu mímu ọtí wẹ wíwẹ̀ àti ìdájọ́ ìbọn ló ti rí. Ah, bàbá àṣejẹ́ ti kúrò. àìsàn bẹ́ẹ̀ sọpọ́ dùn oúnjẹ ọmọ òní kòrò lẹ́nu rẹ. àmín. ọ̀wá níbi tá a dé báyìí ọ̀ya tẹ́wọ̀ rẹ ẹ̀ tọ́ la yé ẹ bá ń gbé wáyé tó bá wá o ẹ ṣeun ngbà gbé dáadáa má jọjà bọ lórí ọyá gbèsè ẹ̀yìn ọmọ rẹ nù bọmọ sẹ́yìn ayà má jọjà bọ o ọyá tó tẹ́wọ́ rẹ aṣọ tí èèpọn ọmọ náà ní jábọ́ lẹ́yìn rẹ̀ ẹ ṣeun. ọ̀yà ìrónú rómọ́ra rómọ́ra rómọ́ra. láì sọ bẹ́ẹ̀ mọ́ọ̀ró mọ́ọ̀ró. kárí kí ló kí ló kù báyìí téèyàn bá pọnmọ tó fìrò sí kí ló tún kù ọjà tó ọjà tí èèpọ̀ tí ò ní jábọ́ ẹ mú ẹ ṣeun ẹ ṣeun ó tó dìrò dìrò ìjà bíi amòdì ọ̀run ọ̀yà sàn sàn kó bẹ̀rẹ̀ sàn ọjà mọ́ mi. bàbá yín sùn látàrí tó fi ń wọ ìwà mi ì rí nǹkan kan. ọjà ń bẹ lọ́wọ́ ò gbọ́dọ̀ rí ìgbín tó rí lọ́jọ́ kìíní ojú rẹ̀ lẹ́bọ́ ni ọ̀yà ìjọ ọmọ nù ọmọ ti bẹ lẹ́yìn rẹ o ọ̀yà má ti kọ́ ni kọ́ ọmọ jó o jíjú ọmọ tó yọ sí jójú ọmọ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kọ́ jójú ọmọ tó yọ sí jójú ọmọ ọmọ ní ayé jójú ọmọ ọ̀yà ọ̀yà jójú ọmọ mọ́kànlélẹ́mì. Jojo, ọmọ orúkọ rẹ ni o Jojo, ọmọ tó yọ sí jójó ọmọ ọmọ ní gbẹ̀yìn ayé jójó ọmọ kárí láyé ó ti fọjá ayé pọ̀ ọmọ báyìí ayé ti fún ọ lọ́mọ wọn àti pọ̀ ọmọ náà lọ́wọ́ rẹ ọ̀wá rí ìpele tó kù báyìí ìpele ọ̀faranfa náà ń pè kí mo pè é ọ̀faranfa ọ̀faranfa ọ̀faranfa ọkùnrin ni o. rò ó ọ̀rọ̀ fàyè ti bẹ lọ́wọ́ mi wọ́n ti fà á o gbogbo mi bá ti ń wí kọ́mọ wí tẹ̀lé mi sọ pé sọ pé ọ̀fàrà ń fà ọ̀fàrà ń fà ọ̀fàrà ń fà olùfàrè gbogbo ibi tí ọmọ èmi tó yọ̀ sí bá wà. gbogbo ibi tí ọmọ èmi tó yọ̀ sí bá wà. ní bá mi fà wá báyìí o. kó lọ bá mi fà wá báyìí. ọgọ́gàn àná báyìí ọ̀gángán ọ̀nà. ọ̀gángán ọ̀nà. ọ̀gángán ọ̀nà. ọ̀gángán ọ̀nà. lálákè sọ. lálákè sọ. ọ̀ọ́ni bójú bá rọ̀ pátápátá báyìí. ọjọ́ tójò bá rọ̀. ọjọ́ tójò bá rọ̀. ìmọ̀ nípa ni. ọmọ nípa ni. ẹnu ọ̀sọ̀rọ̀ kì í sílẹ̀ ẹnu ọ̀sọ̀rọ̀ kì í ṣẹlẹ̀. ṣẹṣẹ ìṣẹ́bi dun. ṣẹṣẹ ìṣẹ́bi dun. ọmọ èmi tó yọ̀ sí. ọmọ èmi tó yọ̀ sí. gbogbo ibi kíbi tó bá wà. gbogbo ibi kíbi tó bá wà. kó fara ń fa. kó fara ń fa. kó lè bá mi fọ wá. kó lọ bá mi fa wá. kó lọ bá mi fọ wá. kó lọ bá mi fọ wá. ọyọ fà á kojú lẹ. ṣe máa ń kun makeup báyìí torí o ti ń gbé kọ́lọ́bọ̀ lójú ń sìn àwọn ìfọlákẹ́ mi máa kun makeup bíi pé wọ́n lé yín ṣáà ní sòrò. rò pé mi láyè kí wíwà àti fúlùkì ṣe máa bẹ ṣe máa ń gbé gbogbo makeup ayé tẹ máa kùn sí gbogbo ojú yín. kí tó fẹ́ ṣe káwọ̀. bí àwọn kọ́ ló máa sọ kọ́lọ̀ tí mo fẹ́ kùn lórí ayé tó ń ti fẹ́ múra fún yàwó. <laughs> tẹ́lẹ̀ nǹkan ta ló máa múra fún yàwó. mo ti gbọ́. Ah, ah. ẹ̀yin ọmọ yìí ṣébi tẹ́ ẹ ti ń kun ojú kun múlẹ̀ ṣìwà látàárọ̀ tẹ́míládé. ẹ mọ mi a ti fẹ́ ṣètàn díẹ̀ náà ló kù. kó o pe ọkọ rẹ ká tiẹ̀ mọ bí wọ́n dé. mọ mi ṣé bí mi náà nà fẹ́ wá wò ẹ jẹ́ kí n kun ojú mi àti pé mo ti pe láwọn olú wá switched mo dẹ̀ sọ fọ́ọ̀rẹ́ mi tó ń bọ̀ mi báyìí pé kó bá mi yà ń bẹ̀ kó bá ń kọ́ wọn lójú pé kọ́ yìí ti máa bọ̀ ẹ má wọrí wọn tó dé ń sìn. ẹ tètè ṣe ẹ tètè ṣe ẹ tètè ṣe. pínkì ni kí ni. pínkì ni. Ah, ah. ó lọ ṣe máa kun pink ó ti máa tàn ju. kí wọ́n rí pé pínkì ni. mi rọ ìrọ mi fẹ́. ta ni. ọlọ́run o. ọ̀rẹ́ mi báwo wà ní. mọ́mí dà. kí ló ṣẹlẹ̀ wo ni mọ́mí dà. mọ́mí dà jẹ́ dáadáa mọ́mí dà. ṣé tó ń tẹ́wọ́ mọ́mí dà báwo kí ló ṣẹlẹ̀. Ah, kí ló dé mo ní mo kọjá ní iwájú ilé àwọn láolú èrò pọ̀ mẹ́ rẹpẹtẹ. Ah, ah, àwọn tó fẹ́ bá wọn wá bí ìyàwó ni. Ah, mọ́mí mo ṣọ́ọ̀tún ẹ wá síbi ìgbéyàwó. kí wàá lórí. ẹ wo dàbí pé. pé kí ni kílẹ̀sà ọ̀dù ìwọ́kọ̀ ìwọ́kọ̀ ìwọ́kọ̀. ẹ bá gbẹ ẹ bá gbẹ ẹ bá gbẹ ọmọ mi wá bá mi wọ́n mi bá gbẹ ibi ẹnìkan ti ń sunkún àìlẹ́yìn lẹ́nìkan ń fètè mọ́ tiẹ̀. ẹ ṣe sùúrù ẹ wò ó ewé kan ò ní bọ́ lára agi kó ṣẹ̀yẹ ọlọ́run ọba tó dá wa sáyé ṣẹ́ẹ̀sì wá rí ọlọ́run ọba tẹ́ ń wò wọn alápàdúpẹ́ ni ó ní gbogbo ohun tó ń bá ṣe fún wa pátápátá ká máa dúpẹ́ lọ́wọ́ òun <laughs> ah, ìyá wa. alápàdúpẹ́ ẹ ń rẹ́rìn ni. <laughs> wá ah. ẹ̀rín ló yẹ kí n máa rìn. aláwọ̀ àpá. àbí kí lẹ fẹ́ kí n ṣe. Ah. ẹni alápàdúpẹ́ lọ́nà. bẹ́ẹ̀ ni alápàdúpẹ́ ni. ó pẹ̀ tèmi ni mo fi rẹ́rìn yẹn. Hmm. aláwọ̀ àpá. àfà. ẹ mọ̀ pé mi ìbíjọ́ ọmọ kan ṣòyìn náà lọ ayédèrú mi ṣùṣùṣùṣùṣù wọ́n dẹ̀ pa mọ́ mi. ìyá wa àwùsùn mi láì àwùsùbìlà àwùsùbìlà ìmínà ṣe tán ni rọjò kọlọ́run yà wá yéṣù kọ́ ya gbólóhùn ẹnu wa kọ́ ya yéṣù kọ́ ya ya sètáàní ah, ẹ má ronú bá mọ́ o. náà. ọlọ́run kì í ṣe bí mo mọ̀ pé ọlọ́run kan ṣoṣo tó wà lókè kò ń ṣe bí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ọmọ ẹ̀dá dámọ̀ la máa ń hùwà bí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo ti gbà. alhamdulilayi. ta tí mi ní gbà fọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run náà fi àdánwò kan ṣebí jọ léyà tó fẹ́ mú tó múra tó fẹ́ lọ kírun yídì òun ni ọlọ́run pa ọmọ ẹ̀ ọmọ ọkùnrin ẹ wá rí i pé àpẹẹrẹ irú ẹ̀ náà lélẹ́ iná níjọ́ tọ́mọ mi fẹ́ ṣe introduction ìyàwó ẹ̀ ó dẹ̀ fò ṣánlẹ̀ níjọ́ náà wò kú táwa ní mí tí mi ní gbà kádàrà ó sì gbà fún Ọlọ́run. ìyàwó ìyàwó ẹ wo àròkàn àròkàn ní mẹ́kọ́ àsùnwòdá wá ẹ má rò ó dé gbogbo bẹ́hùn ẹ jẹ́ ká gbọ́kàn lọ́lọ́wọ́n bá ń bá ládùúà ní ẹ lè ṣe kẹ́ ẹ má gbàdúrà ìyá wa ẹ mọ iye àwọn jọ̀mọ́ tẹ kó wọnú ìjọ wa ni bílẹ̀ yìí ọba wí tí bá ń ronú ẹni kó tẹramádùá ní gbígbà pítọ̀ wọn bá wí tí bá ń ronú ẹni ó tẹramádùá ní gbígbà ẹ mọ tí wọ́n ń pè ní wọn á ní ìyá alásàlátù aládùá ẹ wá fẹ́ yóò kàn padà ní ìyá wa ẹ má jorí bẹ́ẹ̀ o ẹ má gba àṣetánì láàyè rárá rárá ẹ̀yin ti gbàgbé wípé àdúà ní dàmúmì níní awù èmi ló wá dé ìyá wa ẹ ṣe sùúrù o ọlọ́wọ́n ọba ló fún wa òun náà ló sì pé padà sọ́dọ̀ ìyá wa awù ṣé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ bá wá nígbàgbọ́ bẹ́ẹ̀ bá wá dàgbà ṣé ẹ gbà wípé ọmọ ní ó padà wá yín àfáà <laughs> ẹ wá tàn mí mi lónìí tán ara. láìláìláìláì muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. ṣé ẹ ti gbàgbé pé mo sọ fún yín pé abdulrahman ọláolú nìkan lọ́lọ́run fún mi lọ́mọ mi níwájú bẹ́ẹ̀ ni mi sì ní lẹ́yìn ṣé abdulrahman ọláolú tó ti kú ló máa wá padà wá sí mi ni abẹ́rù tó ní mo ṣe wà ní mo tún lè bí ọmọ mi mọ́. ìyá wa ìyá wa ibẹ̀ ń gbàdúrà ẹ sì ń ké pe wáìdù àníkẹ́ ní ìgbàgbọ́sẹ̀ bí n ṣe ń bá yín sọ̀rọ̀ mo nígbàgbọ́ pé ọmọ ní ó padà sí níbi tẹ́ ẹ bá tẹra mádùá yín ní gbígbà ohun gbogbo padà wàá já sẹ́rìn àtayọ̀ fún yín. mo nígbàgbọ́ sọ́dọ̀ lọ́nà ni mo ṣe ń ké pọ̀ lọ́hùn. ẹ bá ti máa ní ìgbàgbọ́ sọ́dọ̀ elédùnmarè ẹ gbàgbọ́ pé lọ́lọ́wọ́n ọba yóò wá dùn yín débi wípé ọmọ ní ó sí yín o kódà tínú yín ó dùn tí ó dùn dọ́kàn. ṣé kó mo ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò bá mi sọ̀rọ̀ kí ló dé. tèmiládé tèmiládé má jẹ́ kí n parọ́ fún ẹ nǹkan tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa ń jọ bí ẹni pé mo fẹ́ kú. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní ṣe tèmi bẹ́ẹ̀ ah, ah. irú ọ̀rọ̀ wo ló ń sọ ìtorí ọlọ́run oúnjẹ ọmọ ikú kò sí nǹkan tó máa ṣe ẹ o ṣó ti gbọ́ o ò ní kúkú kankan bí o ṣe yíyẹ ah, ah, mi láìkí ẹ o ọmọ pa ní ṣíṣe níwájú o ọlọ́run bá mo fi bẹ́ o nǹkan kan ni wa ò ní ṣọ́kú lágbára ọlọ́run. tèmíládé èmi ni mo mọ tí mò ń rí lójoojúmọ́ o. kí ló ń rí. Ah, tèmíládé tí bá ti ń rí sí kí n má sọ jáde mọ́ ṣé kì í eh, so mọ́. Eh, eh, ẹ máa gbà mí lọ́wọ́ ọmọkùnrin ìkẹ́ bẹ́ẹ̀ ló sọ́njọ́ sí pé orí rẹ̀ òdì kókó kó wọnú oyún wá torí mo lóyún ló ṣe ń rí pé òun rí kókó o kò sí nǹkan tó ṣe kò sí kókó kan lójú ẹ̀ rárá Ah. kò sí ikú kankan lójú mi but mi kì í sọmọdé o nǹkan tí mò ń rí mi kì í rí tẹ́lẹ̀ o ẹnu iṣẹ́ mẹ́ta yìí náà ló bẹ̀rẹ̀ o bí mo dẹ̀ ṣe ń rí i ojoojúmọ́ lẹ́rù ń bà mí mi ò lè sùn mi ò lè wo ìwọ náà mo dẹ̀ lè bá sọ̀rọ̀. àní má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ kò sí nǹkan kan ó dáa tí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tọkàn ẹ̀ ò balẹ̀ bóyá kò sọ fún mọ́mì. Hmm. mọ́mì mi. náà. mọ́mì máa fẹ́ǹtì tán bá gbórùn kan báyìí. Ah, ó dáa nígbà tẹ́mi ti bẹ́ẹ̀ sọ tó ló gbọ́ èmi fìkú tó bá tún bá wọn sọ̀rọ̀ bóyá ọkàn àlè wàlẹ̀. ẹ má jẹ́ kí n sọ mọ́ mi mo ti gbọ́ nǹkan tó sọ. tó bá ti mọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ pé kò sí nǹkan kò sí nǹkan kò ń tẹnu pé kinní kan anybody ló lè lálàá náà kò sí nǹkan tá là ń fi ń ṣèyàn nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sí mi náà lágbára Ọlọ́run. ìyá máa jẹ́ Ah. Ah. Tèmiládé irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ńlẹgbẹ́nu tó ẹ̀ tí ẹ̀ bùn ẹnìkan kan gbọ́ rárá. ẹ má mi àwa ò kọ̀rọ̀ náà kún gbà yẹn àká kùn. Ah. ọ̀rọ̀ burúkú lẹ̀ ẹ̀ka kún yìí tó bá jẹ́ pé ṣe lẹ ti wá lanu tẹ́ ẹ sọ̀rọ̀ ni ebi èèyàn ò bá wọn bíi tí ó fẹsẹ̀ bọ̀ àbí wo mọ̀ wípé irú ọmọ láàlú abikú àgbà nírú wọn bó bá jẹ́ pé ẹ láhùn ní ìyá rẹ̀ gan yóò ti mẹ́sẹ̀ bóde bóyá ìbámọ́ ti kù báyìí. lóòótọ́ ìgbà tó sọ ń gbà yẹn o mo ní kó sọ fún màmá ẹ o òun ló lóun ò lè sọ fún màmá àwọn pé tó lóun ò fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó fa àìsàn sí ìyá òun lára torí ẹ̀ là ṣe sọ ń gbà yẹn. àlá lásán gbogbo àlá ló gọ̀ ọ́ bẹ́yẹn bá ti lárò àlábàǹbò bá ti lágbàlẹ́gbẹ̀ẹ́ ó sì rọra fi tó létí wọ́n ti sọ fún ọ bó ṣe rí oyún ní bẹ́ẹ̀nù rẹ̀ ìbáyìí ẹni tó fún ọ lóyún ló ti fòsànlẹ̀ tó kù yìí nínú bá a ṣe wàyí náà kí ló fi àfikún tèmíládé tèmíládé ibi tá a bá láàbọ̀ gbọ́n tá a bá bómú gàn bẹ́ẹ̀ máa ń dùn yàn o. wo wá jẹ́ ń sọ fún ọ ọ̀rọ̀ tí oyún ti ń bẹ́nu rẹ̀ yìí oyún tó gbé kùn yìí á wá nǹkan ṣe sí ni o bẹ́ẹ̀ mo sọ fún ọ ọ̀rí bí mo ṣe wà ní èmi ò wá nǹkan ṣe sí bí wọ́n bá ní wò wá nǹkan tó ṣe sí wọ́n wá nǹkan tí wọ́n ṣe sí inú rẹ̀ sọ fún. ẹ má bínú a ṣá jẹun ni ẹ̀wẹ̀ iye kan alábàáhùn èmi mọ̀ pé kò ju mẹ́ta lọ àwa mẹ́tẹ̀ẹ̀ta iná dẹ̀ ni nínú ìlú yìí àwa nírò tọrọ ká má bára wa sọ nípa ọ̀rọ̀ oyún inú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni o ẹ ṣé mo dúpẹ́ kó lè dáná kúkú lè bá mi sọ lóòótọ́ màámi ní kí n lọ ṣe oyún yìí ṣùgbọ́n tèmi ò kò wù mí ṣẹ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ láolú lè ti kú ṣùgbọ́n tì ní ìyá láyè ìyá láolú ta dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ kò bí ọmọ méjì àfi láolú nìkan o èmi wá rò pé ti bá bí ọmọ inú mi yìí á tún máa dùn ìyá nú pé òun ṣì lọ́mọ láyè kò wá ṣèyàn gangan ni ó ń bà mí lẹ́rù o kí láolú tó kú ó lálàá kan ó lóun di ọmọ kékeré ọmọ òkókó òun á kó sí aláboyún nú ṣé ẹ wàá lérò pé bóyá lálú mo tún fẹ́ bí. Hmm, ọ̀rẹ́ wa lóòótọ́ ọ̀rọ̀ ló sọ kalẹ̀ yìí ó dẹ̀ ṣe ní láàánú àmọ́ kò lè ṣeé ṣe torí wà fúnra rẹ̀ ò lówó lọ́wọ́ ò tí ì bọ́ ẹnu ara ẹ̀ gan dángájíá dépòdépò wà tó wá tọ́jú oyún ìyálà olùtàdé ń sọ̀rọ̀ iná dẹ̀ òun náà lówó lọ́wọ́ ah, ọlọ́run máa pẹ̀tẹ̀dá níyà kò lè ṣeé ṣe ọ̀rẹ́ mi kó yá ronú ara ẹ̀ dáadáa o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ọkùnrin òun fọ́ lọ́mọ tó bá ti bímọ ti dábìlẹ̀ kọ nìyẹn wàá máa dá bùkátà ẹgbẹ́ kiri kò sọkùnrin tó fẹ́ fẹ́ ẹ mọ́ ó jẹ́ ronú ara ẹ abẹ́ta kò ṣe oyún yìí. àbí ẹni tá ó kún sọ̀rọ̀ ẹ̀ kò kú sí láyé mọ́ kí wàá la wá ń tọ́jú oyún òkú fún. ọ̀rẹ́ mi tètè àtúrà rẹ̀ pa kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá gbàgbé ẹ̀ ọlọ́run á ṣe ìtọ́jà fún un. Hmm. èyí tó kù díẹ̀ káàtó àdúrà ló 学没干？闪闪闪闪！咱也学，你不背，你不一，你不念，来干点。学学学，学没干？闪闪闪闪！ sáré oṣù níbo bẹ́ẹ̀ níbí yìí níbẹ̀ yẹn lẹ́sọ̀ọ́dẹ̀ ṣùṣùṣù ṣùmẹ̀kà ṣáńṣáńṣáń sáré oṣù níbo bẹ́ẹ̀ níbí yìí níbẹ̀ yẹn lẹ́sọ̀ọ́dẹ̀ ṣùṣùṣù ṣùmẹ̀kà.

ẹ jọ sá ẹ má bínú o bàtà yìí sẹ́yìn lẹ ní sá. sójọ ah, tiẹ̀ ni sọ ah. sọ bàtà nu ni. mi ò sọ pé mo sọ bàtà ni ṣùgbọ́n bàtà ẹ̀yìn kọ́ lẹ ní sá. Ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ̀yìn kọ́ lẹ ní bàtà yìí sá. kí ló mean. ẹ má bínú mi ò lè bá yín pọ́líṣì ẹ̀ mọ́ mi ò lè pọ́líṣì bàtà yìí mọ́ ni mo sọ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín o eh. bàtà yìí ó pẹ̀lú tó ń jẹ́ kí ìgbésí ayé yín kó máa bàjẹ́ bàtà yìí látijọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ nígbésí ayé yín ò ti dá mọ́ yes mi ò parọ́ fún yín tó bá wùn yín kẹ́ ẹ jẹ́wọ́ tó bá wùn yín kẹ́ ẹ má jẹ́wọ́ ẹ wò ẹ wò ẹ bá ń kó bàtà mi jò. wá wá ọ̀gbẹ́ni. òótọ́ ló sọ bàtà yìí ní ṣọ́ọ̀ṣì ni mo ti jí kó nítorí pé mo rí i pé ó dáa ju èyí tí mo wọ̀ lọ ni mo ṣe jí kó. Mm-hmm. ṣe rí o ọ̀nà àbáyọ kan ṣoṣo tó lè wà fún yín lélẹ́yìí ẹ máa padà lọ sí church ẹ kó bàtà ẹ lọ ẹ lọ jẹ́wọ́ pé èmi ni mo jí bàtà ẹ kó ní church lọ́jọ́ báyìí nígbà báyìí lákòókò báyìí kí ọlọ́run bá lè dáríjì yín lẹ́yìn ìgbà tí ẹ bá wá jẹ́wọ́ tán kí ìgbésí ayé yín tún lè tún padà bọ̀ sípò bó ṣe dá ó dín ní oṣù mẹ́ta lẹ máa máa fi ẹsẹ̀ rìn káàkiri káàkiri láàrin wo bàtà kò gbọ́dọ̀ yẹ tó bá dín lóṣù mẹ́ta tẹ́ ń fẹsẹ̀ rìn kọ́lọ́run lè dáríjì pátápátá kí ọ̀rọ̀ gbèsè ayé kó lè dayọ̀ ṣùgbọ́n tẹ́ bá kọ̀ tẹ́ bá ṣe at your own risk. oye bẹ́ẹ̀ ẹwà náà ṣóṣooṣo ṣómẹ́ka ṣáíṣáíṣáí ṣáíyọ̀ṣù níbo ń bẹ̀ níbí yìí níbẹ̀ yẹn let's go there thank you. má ṣe o bá mọ̀ bá má ṣe oṣù mẹ́ta ni máa fẹsẹ̀ rìn káàkiri nígboro láì wọ bàtà. ayé mi o. What? bó ṣe wà wá. àdéhùn ayé kan wà fẹ́. àmọ́ mi ìwà lè gbọ́rùn yẹn kí wọ́n jókòó ọmọ ọkọ ṣoṣo tí mo bí ọmọ tó dẹ̀ fẹ́ filẹ̀ fún mi gẹ́gẹ́ bí adérọ́pò kí wọ́n gbọ́ pé ó bàjẹ́ olóṣè jẹ́ kí wá béèrè wò kí wá wádìí wò ẹ wá jẹ́ kẹ́ni tí mò ń béèrè ọ̀rọ̀ ẹ jẹ́ kó dá mi lóhùn. ìyá alásàlátù ńgbà tí ránṣẹ́ sí yín o bóyá ọmọ ti bàjẹ́ tẹ́ẹ̀sì gbàgbọ́ bóyún bàjẹ́ lóòótọ́ ẹni ẹ̀ wá wádìí wò tèmiládé ọ̀ wá dá wọn lóhùn ṣàlàyé. ẹ wo màmá òótọ́ ni bí màmí ṣe sọ oyún yẹn ti bàjẹ́ kódà gan ọlọ́run ló yọ mí. tèmiládé ó bàjẹ́ abẹ́ bàjẹ́ ìyá alásàlà tún sí òsín nǹkan wọ́n lóyún bàjẹ́ ẹlẹ́yin lẹ bàjẹ́ ṣé èké tí yín á ni mo ń bí ilé ni o ẹ̀kẹ́ ti yín inú àpò ni ò jẹ́ gbọ́ràn wọn lóyún bàjẹ́ oyún ti bàjẹ́ ó ti bàjẹ́ ẹ wá wò ó ẹ dákun wò ó mọ́ ọ lọ ibi tó ń lọ mọ́ ọ lọ ibi tó ń lọ ìyá alásàlátì ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò lọ nǹkan gbọdọ̀ sọmọ tèmi o ṣé gbọ́ ẹ̀yin lẹ mọ bẹ́ẹ̀ ṣe sọmọ yín tí nǹkan fi ṣe o ṣé ẹ rọ́mọ tèmi bí ṣe ń lọ nǹkan ò gbọ́dọ̀ ṣe o nǹkan ò gbọ́dọ̀ sọmọ tèmi pé. kí ni. láìláìláìlá hmm. láìláìláìlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ọlọ́run mo ń sìn ẹ́ mo ní kí n má mú kankan mi mọ́ wọ lọ́rùn ọba mo tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ mo tẹ̀lé àná mi mọ̀ ọmọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ajẹ́ pé mi nínú eléyìí wá tọ́ sí ọmọ kan tó fún mi tí mo ti rò pé òun ló máa sin mi lọ́wọ́ kí ló dé kí ni mo ṣe mo ṣàṣà látúmí déédéé fànà mi mọ́ ọmọ mo dé kí wákàtí márùn-ún mi ó pè é gbogbo òfin àti ìlànà ẹni mo pamọ́ kí ló wá dé ọlọ́run. kó lè bá dáa kó lè bá dáa. ṣàárọ̀ kùtùkùtù. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ó ṣàárọ̀ o wàhálà wà o. wàhálà kí ló dé. Ah! ṣòro ti pé ìgbà tá a ti gba tèmíládé nímọ̀ràn pé kó lọ yọyún tí láolú fún un ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n àwòrán ló ti ń rí ìrìkúri. ìrìkúri bẹ́ẹ̀ni. tó bá wá rí ìrìkúri kí ni tiwa. tiwa wà ń bẹ o bẹ́ẹ̀ni ṣùgbọ́n àlàgbà mọ̀ràn pé kó lọ ṣẹ́yún inú ẹ ó ti gbàgbé ni. ẹ lóòótọ́ la gbà mọ̀ràn tiwa ni láti gbà mọ̀ràn tí ẹ ní láti mú lò ẹ kí wá ló kàn wá. gbà mí o ẹ á má dákẹ́ àdúrà lórí ọmọbìnrin tí ò ya wèrè ṣé bá alàgbà mọ̀ràn ẹ àfàìmọ̀ kó má yẹ pé tó ọkọ ẹ bá ṣe tán pẹ̀lú ẹ tó bá pa tán orí wa ló máa fàbọ̀ sí. ọlọ́run má jẹ́ èmi kì yóò kúkú kúkú kan bí kì í ṣe yíyẹ òkúlẹ̀ olóòlè fi mi ṣe nǹkan kan òkò kan mi. ó dáa o n tẹ́mi wá rí ẹ fún ni pé tí o bá lè sọ fún ìyá rẹ èmi máa lọ sọ fún ìyá tèmi o torí ẹ̀rù ń bà èmi o èmi ò lè wá kúkú oníkú o. fọkàn ẹ balẹ̀. sọ́de kọ́ la ṣe fún ni àbọ̀dá kọ́ rẹ̀ wá bímọ tí ò ní bàbá. Ah, jọ tó rẹ lọ́nà kí ló jẹ́ tẹ́lẹ̀ ẹ̀kùn náà. túwo ni a tètè máa lọ láàárọ̀ kùtùkùtù ló ń gbèrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ká mi mọ́lé. ọlọ́run dáríjì mi o mi mọ̀ kí bó ṣe máa rírì ọlọ́run dáríjì mi o ṣé nǹkan tó máa sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ni. kí ló fẹ́ kí n sọ tó bá yá ìwà máa lọ. kókùlẹ̀ olùṣà máa mú mi lọ o òkú lá olùpadà lẹ́yìn mi o gbẹ̀rìn ìwà ní àjà. gbogbo gbé kí ni kọ gbẹ̀rìn kọ má máa kọ́ra ẹ lọ. wọ́n dẹ̀ ní àjàǹtí èlé. tí a là òkú lá olùpadà lẹ́yìn mi o àjàǹtí èlé. ìyanu ṣòun Monday propose Sunday disco. ẹmẹ gbọ́n tẹ̀ sí rẹ̀ àti fansi ìwọ náírà dandan tó kó rẹ̀ sí ẹ wọlé sí ṣọwọ́ pa. àdúgbò lọ́dọ̀ náà tẹ́ bá dẹ̀ ní bínú mo fẹ́ sáré sọ kọ̀ọ̀kan fún yín o. kí ni. ọ̀nkú ẹ má bínú o ṣé bí mo ṣe ń bá yín pọ́líṣì bàtà yín lẹ́ẹ̀kan yẹn àwọn kọ́kọ́ kan sọ sí mi lọ́kàn pé kí n ṣàlàyé fún yín so ó dẹ̀ máa hàn mí pé tí n bá ti sọ fún yín kẹ́ẹ̀kan kẹ́ẹ̀ mú lò ẹ lóòótọ́ mo mọ̀ pé ẹ̀ ń kírun wákàtí márùn-ún déédéé ẹ̀dẹ̀ ń gbàdúrà ẹ̀ ń bẹ lọ́hùn sọ̀rọ̀ mi yẹn yẹ yín ìbáwùn mi pé ẹ má máa kanra mọ́yàwó yín mọ́ kó ń ṣe gbogbo nǹkan ni kẹ́ máa fi bínú sí wọn sọ̀rọ̀ mi yẹn yẹ yín ṣe bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà àdúrà yín yẹn ń gbà ṣùgbọ́n kò lè gbà tó ìgbà tíyàwó yín bá ń ṣàdúrà fún yín àdúrà ìyàwó yín gbà lórí yín ju ìtẹ́yìn fẹ́ ara yín gbà fúnra yín lọ sọ̀rọ̀ mi yẹ yẹ yín. ọmọ kóbìnrin ò ṣe é dákẹ́ wo àwọn náà máa ń fa gbogbo nǹkan tó máa ọ̀rọ̀ tó máa ti sọ fún ọ ní kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n máa pọ̀ fún kẹsàn ni mi ò dẹ̀lẹ̀ bóbìnrin jà sèmi náà wò ó kó dáa jẹ́ kí n kọ́ tiẹ̀ dábì wèrè kan kalẹ̀ gbé ma máa dáwó máa dábìnú kalẹ̀ bí ìbínú mi ò dénú bá wa. ọkọ mi ẹ ní ìdí gbogbo ẹ ṣé gbogbo nǹkan tí màdàm bá ti ń ṣe fún yín tó bá ti ń bínú ẹ̀yin ẹ̀kan máa fi rẹ́rìn ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn yẹn ni gbogbo orí ayọ̀ yẹn ló máa máa wọlé tọ̀ yín bíi tẹ̀rín tẹ̀yẹ ni gbogbo nǹkan máa máa wà ókè ẹ má bínú sí ọmọ gbogbo ẹni tí tó bá ṣe láyé yìí ẹ̀kan máa fi rẹ́rìn tí yín ti gbọ́ àdúrà wa gbà ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ túbọ̀ dá lágbára gbogbo tá à ń fẹ́ ọlọ́run á ṣe fún wa sọ̀rọ̀ mi yẹn bisimilá iná àtẹ̀nà. bisimilá iná àtẹ̀nà kálí kọ́sálì lọ́rọ́ mi ká iná tí a ní àkàkọ́rọ̀ tá thank you very much ó ṣe gan náà wà pẹ̀lú ẹ̀ náà dó tiẹ̀ at the same time wá wá wá ìwọ náà èmi náà ti fẹ́ sọ ọkọ fún ẹ ẹ ṣùgbọ́n pé ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ kí lọ́lọ́jọ́ ń ṣe. ọlọ́jọ́ ń ka ọjọ́ o oh, kérésìmọ̀ one of the most popular social night mo mọ̀ ládùúgbò yìí eh. jọ mo ti ń la etí láti lọ dé kánò o lọ́jà ìwọ ló popular jù. ẹ bá ń bọ ṣú ṣú ṣú mẹ́ka ṣáì ṣáì ṣáì yọṣù níbo bẹ̀ níbí yìí níbẹ̀ yẹn let's go there. in other words nǹkan tí mo ń tún ara sọ fún ẹ ní pé tó ṣe é pé ilẹ̀ ṣú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́. ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ò fi èsì. ẹ̀dá gbàgbé wọn fi hmm. èsì ara bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nǹkan kan wà láyé yìí tẹ́ kó ṣe pàtàkì láyé. ọ̀nkú eh, kí ni nǹkan náà. sori ilé tó ń wò yìí dandan kọ́ hmm. owó níní dandan kọ́ bọ dólè ikú máa wá njọ kan kọlọ máa fi kó tó yàwó pa wá. aláwọ amúnẹ. èyí tó tún àṣẹ pàtàkì jù láyé ni kéèyàn ní àwòkọ bí ọmọ torí ẹjọ ah. alẹ yẹn. ọmọ sẹ́yìn ah, ò tí ì bímọ ni ṣé bẹ́ẹ̀ ti bímọ. Ah, ẹ̀mí ti níyàwó mo ti bímọ ìwọ lèmi ń sọ. tọ̀dọ̀ mi lẹ ń sọ ń èmi náà dẹ̀ ní plan ọ̀nkú wàláì tàlà mo ní plan. o ní plan wàláì o ní plan o ti tọ́ba ti ní plan kò sí wàhálà tó bá rí i pé plan yẹn fẹ́ máa dà pé ó pẹ́ jù tó bá wà lọ́tún lọ́sẹ̀ láàrin ìgboro tá a rà mí tó bá sí lọ́sẹ̀lù. ṣé pé kí n padà sílùú. ẹ wà lọ lónà àbí wọn pẹ bẹẹ bẹẹ náà tó fẹ́ mo sì máa padà sílùú. mo sì máa surprise mo ní plan fún mi. you have plan <laughs> that's good ọ̀dà ìmọ̀ràn tó gba ẹ̀mí èmi ti gbọ́ èmi máa mú lò ìtẹ̀mí sọ fún yẹn náà kí wọ́n náà mú lò. èmi náà sì máa surprise yín. ẹ mi ò ní kó. Ah. láì tẹ̀mí níyẹn náà sì máa rí ọ. ẹ mo ti gbọ́ o ti yọ ìzọ́ra ìzọ́ra ìzọ́ra wo bí máa bójú ẹ̀ ǹjọ́ ọ̀gbẹ́ni fimi lẹ̀ mo sọ pé o lè rí kọ́ ń bọ̀ lé ní rárá. èmi náà ah, máa lọ lọ kó bá rẹ̀ dàgbà wò. mo sọ fún ajú China. That's all right. lọ́dún tó ń lọ ra wọn. orí tó máa kú lọ́wọ́ tó yà lọ bí tá à ń lọ. Ah. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tèmi ládé mà ni mo máa ń rò. kí ló tún ṣe. àánú ẹ̀ kò ń ṣe mí ni ṣó mọ̀ yín pé àtìgbà tí wọ́n ti bá ṣe ètùtù tọkọ ọ̀run ti dẹ̀yìn lẹ́yìn ọkọ ẹ̀ tó kú àtìgbà náà ni ò ti rẹ́ni pé jọ́nà torí ọlọ́run ṣé ń sìn tá a bá yàn ṣètùpọ̀ kọkọ ọ̀run padà lẹ́yìn ṣé àmì pé kó má rọ́kùnrin ọkọ pé mọ́lẹ̀ ayé ni. Hmm. òótọ́ ni o ah, ah àìmọye ibi tá a máa lọ tó jẹ́ pé lóòótọ́ àwa lọkùnrin máa máa sáré tẹ̀lé tí wọ́n máa yẹn nù. Hmm. àbí wo ṣàkíyèsí níjọkọba ìtàjọ jáde tó jẹ́ pé àwa nìkan lọkùnrin ń pè kódà gan mo tún dọ́gbọ́n tì sí ọkùnrin bí ìgbà tẹ́ pé ṣe ló bá rùn sí wọn ni ọ̀rẹ́ ò yé mi. ó dẹ̀ fún ìjà wa méjèèjì lọ. ọmọdé dà sí bẹ́ẹ̀. ṣé kéèyàn dáa náà fi ń lọkọ ni tó bá dáa tí òrọ̀kùnrin pè ń kọ àbí tí òsàlùbárí kà lára rẹ̀ pé wọ́n wọ̀rẹ́ gbómi kó lọ wẹ̀ kó jẹ́ àlọ́bí tá à ń lọ. wo ọ̀rọ̀ tiẹ̀ tiẹ̀ ti máa ń ṣe ṣákálájú jàre kí là ń sọ kí ló ń sọ. tiwa ni ká máa gbàdúrà fún elédùà tó tiwa kó ṣe tiẹ̀ náà. mo pé láìpẹ́ yìí sí èmi àti ẹ̀ a máa ṣègbéyàwó ṣóun nìkan ló máa wá kúnlẹ̀ ni. nǹkan tẹ̀mí ò bá ní ká máa ṣe fún ni pé ká máa gbàdúrà fún hmm. kọ́lọ́ ń jẹ́ orọ́kọ o wọ̀rẹ́ gbómi kó lọ wẹ̀ kó jẹ́ àlọ́bí tá à ń lọ. Eh, ó dá ga sùúrù ló lè ṣohun gbogbo ewé kan ò ní bọ́ lára igi kan lọ́rùn máa mọ̀ sí àfi ká ṣe sùúrù. ìpọ́njú àti sùúrù. sista Tèmiládé eh, shoe shoe shoe shoe shoemaker shine shine shine shine your shoe níbo ń bẹ níbí níbẹ̀ yẹn let's go there ṣe wa ok. àdùpẹ́ kórèdé kí ló dé o Oh, ṣiṣẹ́ lè nìyí. ẹ wo sista Tẹ̀míládé ó fẹ́ rẹra dí àti pé ọmọ tó bá ṣiṣẹ́ ó gbọ́dọ̀ lọ́jọ́ fàájì mo fẹ́ lọ ṣe fàájì pẹ̀lú àwọn tèmi mi ò fẹ́ ṣiṣẹ́ kù. òótọ́ nìyẹn náà dábẹ́ ẹ ti. ẹ má ì lọ ẹ má ì lọ ẹjọ́ bí mo ṣe rí yín ẹ̀mí mi kàn ní kí n sọ fún yín pé mo nífẹ̀ẹ́ yín mo fẹ́ fẹ́ yín no no no no ẹ má jẹ́ kó surprise mo máa fẹ́ yín ní ṣùlọ́kà ni mi ò mú anything mi ò mu tí mi ò mu sìgá látijọ́ tí mo ti délé ayé mi mi ò fẹ́nu ara mi sọ fóbìnrin pé lágbájá mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ yín rí ẹ mọ tó ṣẹlẹ̀ <laughs> sista Tèmiládé mo ti pinnu nínú ọkọ mi pé ó dìgbà tí n bá tó lówó tí n bá tó níláárí tí n bá rí ṣe ni mo tó máa fẹ́yàwó bọ́ bí mo ṣe rí báyìí ó kàn wà látọkàn mi pé kí n sọ pé mo nífẹ̀ẹ́ yín mo máa fẹ́ yín. ẹgbẹ́ mi gbẹ́nu gbẹ́nu sóhun jọ o fẹ́ fẹ́ èmi Kóredé Shoemaker ah! mo mà dáràn mà ṣẹ̀ sí o èmi. kò ní mí ni alápàtà ah! kò ní mí ni alápàtà máa ń ṣọkọ lọ́yà. Eh? ó ṣe dúró kó lówó kó tó wà kọ́nu sí mi èmi. Ah, ìyá máa jẹ mí o. Ah, ilé àánú olúwa kì í ṣú. olóhùn dúró mi sí ṣùgbọ́n ìkàkúrédé kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀. mo nífẹ̀ẹ́ yín mo lọ́ọ̀fin gan ẹjọ́ mo lọ́ọ̀fin ni mo lọ́ọ̀fin ni sista Tèmiládé èmi ṣúṣúṣúṣúṣú mẹ́ka ṣáì ṣáì ṣáì ṣáì yọ̀ṣù ní bọ́m̀bẹ̀ níbí níbẹ̀ let's go there. ajá màmí gbó mi o eh. ajá màmí gbó mi o ah. ayé ilé bàbá kó ṣe bí ìjọ torí ọlọ́run ẹ bá mi wo dáadáa. ìyá tèmi ládé ṣáà ṣàlàyé fọmọ rẹ ńgbà tá a gbọmọgbọmọ báyìí làárọ̀ fadi tí o sọ̀rọ̀ lẹ́yìn ètùtù tá a ti ṣe fọ́mọ rẹ ọkùnrin àkọ́kọ́ tó bá lè dẹnu òfẹ́ kọ́ ọmọ rẹ òun lọ́kọ rẹ o kò gbọ́dọ̀ kọ́ o kò jẹ́ kọ́ tó bá lọ kọ̀ pẹ́rẹ́ á jẹ́ pé yóò tún padà sẹ́sẹ̀ yìí ni o ah, kò lè kọ̀ láéláé àbọ̀rọ̀ mi ò yọ bẹ́ẹ̀ ṣe sọ ní òṣèṣe òjú báwọn lọ bẹ́ẹ̀ ṣe sọ ní òṣèṣe ẹ ṣeun <laughs> ẹ ṣeun. Hmm. Ah, mo sọ fún ọ gbàgbé ni nígbà tẹ́ sọ fún mi ńkọ́ ọkùnrin tó máa kọ́ kọnu sí mi shoemaker ni bàbá shoemaker kí ni mo fẹ́ fi ṣe mo ti fẹ́ bẹ̀rẹ̀. wọ́n mi ń tẹ̀mí ládé bó ṣe jẹ́ shoemaker ń tọ́ àbá fẹ́ pẹ́rẹ́ irun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀fà yóò jèjì lọ. Ah, bàbá ẹ wo ẹ dákun ohun tí mo ní kẹ́ ẹ bá ń wò tí mo ní kẹ́ ẹ bá ń yẹ̀ wò nípa ọjọ́ ọ̀la wọn ń kọ́ ká tiẹ̀ bó ti rí ná káwọn tó wí alakọ́lẹ̀ ń tòwú alakọ́lẹ̀ ń tòwú tòwú bá ṣolóko máa ń làkọ́ rẹ̀ pérégede ni òwe ayé we ẹ ṣeun ẹ̀gbárun <laughs> mo dúpẹ́ ẹ wò mí tèmíládé ìyá tèmíládé ṣé àgbọ̀ tèmi ẹ wò mí dáadáa ṣé ẹ rí arákùnrin tá à ń sọ̀rọ̀ ń pa èyí tẹ́ ń pè ṣùgbọ́n kàbí kẹ́ ẹ pé ṣé ẹ rí ńgbà tárákùnrin ń bọ̀ láti kọ̀lé ọ̀run wá sí kànlẹ̀ ayé ọgọ́rùn-ún ni àyànmọ́ tó yàn tó jẹ́ tó jẹ́ dáadáa nínú ọgọ́rùn-ún ọgbọ̀n sì ti yòrò dànù àádọ́rin ló nínú àádọ́rin tó kù yìí wọ́n jẹ́ lónìí pé kò lè wúlò fún ẹni ẹlẹ́ni ni ó bá lò ó kò lè lo kádàrá rẹ̀ àbọ̀rọ̀ mi yọ bí mo wí fún ọ nípa kádàrá àwọn rẹ ìyẹn tèmi ń jọ àná. ṣàlàyé kí ni wo ṣe gbogbo ọ̀rọ̀ náà lábí máa fi gbogbo ẹnu sọ ilé ikú gangan báyìí láti jẹ́wọ́ àrùn ọgbọ̀n péré ni kádàrá tiẹ̀ tó yàn. ẹ wo bàbá mo rí pé ṣàlàyé nǹkan kan lẹ́ẹ̀kan ẹni ọmọkùnrin un ọlà rẹ̀ kún dáadáa ọgọ́rùn-ún ló mú wáyé àmọ́ ọgbọ̀n ti ṣòfò dànù ti yòrò ẹ wá dákun ṣé ẹ pé ọgbọ̀n ní tọmọ mi ẹ ṣe bá mú àádọ́rin tiẹ̀ tó kù kẹ́ ẹ bá ń jà mọ́tò ọmọ mi kó lè kún kó lè dọ́gọ́rùn. èyí ò tí ọgbọ́n rẹ bá ṣe tán láti fẹ́ tó bá ti ṣe tán láti fẹ́ iṣẹ́ là á mọ ọgbọ́n tiẹ̀ tá a fi kún àádọ́rin tí tá a pàápọ̀ tí ó dọ́gọ́rùn lọ́ba tán. kádàrà òní kádàrà kádàrà òun kádàrà bò abẹ́ máa gbọ́ mọ̀ yìí kádàrà tí ò wúlò fún yàn tán ni ò lè lò fúnra rẹ̀ kó sì rẹ́ni bá lò bàbá ẹ dákun kádàrà òun ẹ bá ń pápọ̀ mọ́tọmọ mi kó dodidi kó rí ń lò. tó bá ti wá gbà láti ṣe báwọn wọ́n bẹ́ẹ̀ arákùnrin yẹn gbọ́dọ̀ máa tọ́jú rẹ̀ lóòrèkóòrè gbogbo tí n bá ti ń bè lọ́wọ́ ni wọ́n máa fún ọ ọ gbọ́dọ̀ fìyà jẹ o ò sì gbọ́dọ̀ fọ bẹ́ẹ̀ ìjẹ́sù o ò gbọ́dọ̀ dá o tọ́ ọ bá ti da gbogbo nǹkan rẹ yóò máa lọ lẹ́sọ̀ lẹ́sọ̀ ni. kò ní dá bàbá. ibo lẹ ti rìn tá a fi dá mọ ilé lẹ. fifty naira ni o. fifty kiri bàtà kò lè wọ́ọ̀kì o ẹ̀ tí gbọ́n pa ẹ̀ ẹ̀ tí gbọ́n pa Kóredé ṣùmẹ́kà tẹ́ bá gbọ́ ṣúṣù ṣùmẹ́kà ṣáìn ṣáìn ṣáìn yọ̀ṣù níbo ń bẹ̀ níbí yìí níbẹ̀ yẹn let's go there fifty naira lówó tèmi èmi ò rán bàtà ṣá ṣé máa máa fẹsẹ̀ yín nìkiri kẹgbà bàtà yìí èmi ò ní lọ fifty k ni o. làbákẹ́ kí ló lè tó di kaka látàárọ̀ tó tiẹ̀ dá sí nǹkan tá à ń sọ. àǹtí mi inú mi ò dùn sí yín o inú mi ò dùn sí yín rárá rárá àtọ̀ inú ò dùn sí mi kí ni mo tún ṣe fún ẹ. Ah, àǹtí mi kí lẹ ṣe kí lẹ ṣe ṣé ẹ sọ pé ẹ problem tó wà nílẹ̀ yìí. problem ṣé lórí ìtọ̀ tó ń tọ̀ yìí náà. àǹtí mi ṣé kò tó torí ni kò tó torí adúrú mi kádúrú mi máa tọ̀ sílé nítorí ìtọ̀ tí mò ń tọ̀ sílé iná mi lórí ọkọ tèmi àti boyfriend mi bá fi jáde báyìí tá a bá máa sùn ká tó jí báyìí inú alágbálúgbomi la máa bára wa inú mi ò dùn lórí nǹkan yẹn làbákẹ́ ó mọ gbogbo wàhálà mi lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ yìí láàárọ̀ lọ́sàn-án lóru gbogbo wàhálà tá a ti ṣe lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ yìí ṣùgbọ́n lọ́hùn nìkan ló máa kó wa yọ lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ yìí. sista ìṣàwọn yín tọ̀lé mi. èmi ò lọ́mọ tó ń tọ̀lé àbúrò mi ló ń tọ̀lé. sista mi ẹ̀gbọ́n lẹ̀ ń tọ̀lé. kí ni silly question tẹ́ ń béèrè lọ́wọ́ mi ẹ ṣáà ti gbọ́ ẹ̀kẹ́ tí sápò ẹ má kẹ̀dẹ̀ bínú sí Kóredé ṣíṣíṣú mi kà ó wẹ́ ìtàn yín máa stop ẹ bá ti lo gbogbo nǹkan sí láti lè kò ní ṣiṣẹ́ wọ̀tí nǹkan tèmi fẹ́ sọ tẹ bá lè ṣe máa ṣiṣẹ́ ẹ máa try láti get èkuru funfun èkuru white tó bá di lálẹ́ tẹ fẹ́ sùn èkuru yẹn ẹ máa wọn síta iwájú ta ilé yẹn yín fún ara yín ẹ wá lọ wá omi dùn omi ògì ẹ buyọ̀ díẹ̀ sí kọ́ọ̀pù kan ẹ máa mú tẹ bá ti mú ìtọ̀ yẹn máa stop ẹ̀yìn tọ̀ lé mọ́ agbára ọlọ́run ṣàlà tẹ bá ń gbọ́ lágbára ń ṣàlà sísá ìwò bàtà yìí rẹ fún mi lówó mi. ṣíṣíṣí ṣùmẹ̀kà ṣáínṣáínṣáín ṣáínyọ̀ṣù níbo bẹ̀ níbí yìí níbẹ̀ let's go there. torí tí ò bá yá wèrè ni mo sọ fún pé mò ń tọ̀ sílé àtẹ̀gbọ́tẹ̀kuru ó tún ní kí n máa mú mi ju kọ́ọ̀pù kan kí n tó sùn alágbálúgbó omi lẹ ń wò yẹn o ilẹ̀ á ti kún kílẹ̀ tó mọ èmi ò bìlíìfù o mi bìlíìfù ẹ rárá. làbákẹ́ ẹ ká gbìyànjú lórí nǹkan tóun náà sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lè wà ní ọ̀rọ̀ àṣírí. èmi ò bìlíìfù ọ̀rọ̀ yẹn o. tí ò bá rí tó rẹ̀. pẹ̀lẹ́ máa rí a pẹ̀lẹ́ ẹ jẹ́ kí n rọra rọra jẹ́ kí n gbé ẹrù yẹn lẹ́yìn. rọra rọra rọra tó yọ sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó yọ sí ọlọ́run á mi sọ ẹ́ láyọ̀ ṣé o mọ̀ pé ẹlẹ́ẹ̀kẹta ni tí o máa gbé oyún wá sínú hospital yìí tó jẹ́ pé bá a ṣe wọlé náà là ń jáde padà eléyìí ò tún ní rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run sórí wígbé lọ tó ń wọnú hospital yìí lọ tí n bá máa wá padà gbé ìwọ àtọmọ tuntun máa gbé pò ń bí o bí kò ṣe rí nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀. Ah, ah, my dear ẹ má fẹnu yín sọ̀rọ̀ dì sí mi ẹ tiẹ̀ bí ti condition mi ẹ tiẹ̀ wo condition ti mú wa àdúrà ni kẹ máa fi ràn mí lọ́wọ́. kì í ṣe ọ̀rọ̀ òdì ohun tí mò ń bẹ ọlọ́run lé lórí ohun tí mo fẹ́ kọ́ lọ́run ṣe ó ní mò ń sọ yẹn ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí bóyá jẹ́ka jẹ́ka pẹ̀lẹ́ pẹ̀lẹ́ màdà rọra rọra rọra rọra pẹ̀lẹ́ jẹ́ kí n bẹ tí ẹlẹ́kùn yìí pẹ̀lẹ́. àkìyíkọ́jú tìlú ọ̀rọ̀ torí ìgbà ẹ̀kún pọ̀pọ̀ sùúrù lọ́lẹ̀ ṣọ́gun gbọ́gbọ́ ewé kò ní kọ́ lára igi kọ́lọ́run má mọ̀ sí àfi ká ṣe sùúrù tèmíládé tóyìn rẹ mo ṣe ń pè rẹ kó o wá jẹ́ mi ní o tóyìn tá a bá pàgbé ó máa jẹ́ tá a bá pàlù kó máa ń jẹ́ o kó o súrò tètè wá kó wá jẹ́ mi ní o tèmi o akóredé o ó yá yíjú rẹ padà kíá <laughs> yíjú rẹ padà. ọkàrẹ ǹlẹ́ yóò dá fún un gbélé lọ akóredé o gbogbo rẹ ti ń bẹ lára rẹ gbogbo àsìkí rẹ látò lílọ pátápátá ó ti di tèmíládé o tèmíládé lónìí o akóredé gbogbo ti ń bẹ lára rẹ bí àyànmọ́ pátápátá látò lílọ ó ti di ti tèmíládé o ó yá tẹ́wọ́ rẹ méjì kan gbà kóredé o fọwọ́ ara rẹ báyìí kó o fi gbére rẹ lé tèmíládé lọ́wọ́ ń gbélé lọ́wọ́ gbé fún gbé fún gbé fún gbé fún. ọ̀kàrẹ̀ hmm, hmm, <laughs> èrè rẹ ti dé ó yà Kórédé ó yà wá gbéra lọ báyìí kó mọ lọ bá kẹ̀kẹ́ bá lùgì báyìí máa ń dàfẹ́ kù ni ìdàbírí bá lùgì tiẹ̀ náà máa ń dàfẹ́ kù ó yà gbéra <laughs> tèmi ládé o o kú oríire oríire yóò bọ̀ kalẹ̀ àmọ́ kìlọ̀ ìfi akọ́kọ́ ń gbọ́dọ̀ jẹ́ o kó máa tọ́jú rẹ̀ ọ gbọ́dọ̀ fẹ ọbẹ̀ ìjẹ́sùn o o sì gbọ́dọ̀ dalẹ̀ rẹ̀ ṣé o ti gbọ́ lórí bá dé fún ọ yóò dà fún ọ rí ó kàn án ọ̀rọ̀ á dùn. kò ṣe é kánjú ẹ̀sán pẹ̀lẹ́ lẹ́jọ́ ń gà bá oníṣòro ló lè jogún ayé àfiwá wa. kí ló ń tó ìyá lápá báyìí ná gbọ́dọ̀ ṣòro péré ni mò ń ṣe nínú wọ́ọ̀dù tí mò sọ fún yín pé mi ọmọ yóò ní bá mi lọ lé ni ó bẹ́tà kó o kó o gbé ẹrù ẹ̀ padà lọ fún o torí kò tẹ̀lé mi lọ lé. ẹ̀gbọ́n ẹ jẹ́ ká dúró de ìyá yìí ẹ wá kò lè yí ẹ bó ṣe ń ṣe mí ò lè understand torí pé n tó ń ṣe mí ò ṣe ẹ wo ọmọbìnrin má kàbùkù o ọmọbìnrin ó dàbí pé o fẹ́ kọ àbùkù ṣòro pé mò ń bẹ ṣeré ni ó tẹ̀lé mi lọlé o padà sínú wọ́ọ̀dù ẹ tàbí kó máa lọlé yín. ẹ̀gbọ́n kí ń bára ìyàwó yín fún ọtútù la wà náà o kí lè ń pariwo lé lórí fún. ó ń pariwo lé lórí tó bá dúró lórí adé níyì kò ní tẹ́ mo ti sọ fún gbà tí mo gbé wá síbí mo ní tí n bá máa padà wá gbé ń bí òun àtọmọ tuntun ni níwọ̀n bá àgbà tí mi ò dẹ̀ tirẹ̀ ọmọ tuntun pẹ̀lú ẹ̀ kó jókòó síbi tàbí kó máa lọlé wọn mi ò lè gbé lọlé. ọmọ ti padà síbi tó ti wá. ọmọ ti padà síbi tó ti wá in that case kó wá ọmọ lọ síbi tí ọmọ padà lọ yẹn by time tó bá padà rí ọmọ òun àtọmọ kí wọ́n padà wá bá mi nù lé that is all àìjẹ́ bẹ́ẹ̀ I don't want to see her ah. thank you. má wọ̀ ní mọ́tò mi o. ẹ̀gbọ́n mi kò lè rí bẹ́ẹ̀. ó ah, ti gbọ́. jẹ́ ká lọ a máa tẹ̀ ká àbẹ̀jẹ́ ká lọ ah. ẹ má dẹ́gbọ́n mi lóhùn wọ́n mọ̀ pé ọlọ́run tó ṣe eléyìí tó lọ á ṣe èyí tó máa dúró ẹ jẹ́ ká lọ ẹ kan ò ní bọ́ lára igi kan lọ́rùn máa mọ̀ sí àfi ká ṣe sùúrù. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pọ pẹ̀lẹ́ ó kí bẹ wọ padà rọra bẹ rọra bẹ rọra bẹ ìbá wọ padà ìbá wọ padà ìbá yìí sí bókì kí ló dé kí ló ṣe kí ló ṣe bó ṣe máa ń ṣe nìyẹn o tí pírọ̀dì ẹ̀yìn bá ti dé báyìí menstruation ni o tó bá ti dé báyìí odidi five days a máa lò lọ sí tù torí tiẹ̀ náà mo ṣe ń wọ́ kára ẹ̀ tí wọ́n lò kò lo nǹkan kan hospital la máa gbé. ṣé díkì yẹ pín hospital yá káwọ́ kadà síwájú yá ní sùúrù ṣé sùúrù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sára ní sùúrù díẹ̀ lọ́wọ́ kadà lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ àbúrò mi ló ní menstrual pain bó bá ti fẹ́ ṣe menstruation ẹ̀ báyìí bó ṣe máa ń ṣe nìyẹn kó ti di ọjọ́ márùn-ún gbáko la máa lò lọ sí tìkó tó lè wà lé. menstrual pain. ọ̀kadà là ń wá sà ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́. ẹ ẹ ní sùúrù ṣe ṣe inú ilé ilé ń gbé yàbí. bẹ́ẹ̀ni sọ ok no problem ẹ mú padà wọnú lẹ́sìn kẹ fún ní kọ́ọ̀pù omi kan tó bá ti mú ó máa wà ok then lẹ́yìn yẹn tí excuse me sorry tó bá ti ń di pé period rẹ̀ bá ti ń bọ̀ ẹ wá orógbó àti iyọ̀ tó bá ti jẹ́ báyìí lágbára ọlọ́run kò tún ní ní menstrual pain mọ́ ṣe ti gbọ́ ẹ sáré lọ fún lómi ẹ mú wọlé ìsìn ẹ lọ fún lómi. ẹ wọ ẹ lọ ọjọ́ márùn ló máa ń lo gbogbo ẹ wọnú ilé lọ ẹ lọ fún ní kọ́ọ̀pù omi kan ẹ lọ sísítà. ẹ jẹ́ má bínú sà. ẹ wọlé kẹ fún ní kọ́ọ̀pù omi kan mú. ṣùṣùṣù. What? Ṣuṣuṣu. Shoemaker. Ṣuṣuṣu. Shoemaker. Shine ah, shine shine. Shine shine shine. Shine your shoe. Níbi yìí. Níbi yìí. Níbi yẹn. Ṣé wa okay? Ẹ̀kúndó ah, mẹ́ta. Jọ́kọ̀ọ́kọ́. Eh, ṣe ṣáà wà ọ̀rà. mo wà ọ̀rà ìtàn òun ti pẹ́ tí mo ti ń wá eh, ṣé kò sí. ẹ rántí mi mọ́ ni. mi ò rántí o. èmi làbúrò mi ń tọ̀ lé ńgbà yẹn ńgbà tẹ̀ ń ṣe ṣùmẹ̀kà tẹnika lo èkuru àtomi dídùn. Ah. láti ìgbà yẹn kò sí nǹkan tó jọ mọ́. ok mi ò lè rántí gbogbo nǹkan yẹn ṣóṣà ti wà òkè. a dúpẹ́ fọlọ́ kò rí mọ́ ṣúṣúṣú ṣúṣúṣú ọlọ́run tóbi ló bá o. sà omi omi omi kí ni wo wo yín tẹ́ka wọlé lọ́wọ́ lọ sítù mọ́ o orógùn yẹn gangan la lọ́nu ìlọ ọmọ lọ sítù mọ́ jẹ́ wọlé má lọ sítù mọ́ farabalẹ̀ jàre. sori ma yẹn a sọ̀rọ̀ ṣẹ́ ni tó bá ti sọ nǹkan báyìí nǹkan tó bá sọ yẹn ló máa ṣẹ omi ni àtòrógbó já lọ já lọ já lọ pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ ah. díẹ̀ díẹ̀ wọ́n náà fún un mú mọ́ra. Ah pẹ̀lẹ́ oya ya gbẹ́sẹ̀ sókè dé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọn. ló ṣẹlẹ̀ fọ́rọ̀ dé ó jẹun ní. Tèmiládé ọjọ́ yẹn náà rí bí àná ó nu ká dijú ká lajú gbogbo nǹkan tí wàá yí padà sí rere ah, ó sì ń jẹ́ ìyàlẹ́nu fún mi ah, ọlọ́run tóbi lọ́ba o èmi èmi kórede ṣuṣu ṣumeka ah, mo wá dẹni tó in fact oúnjẹ ìwọ̀nba tí mo fi sẹ́nu yẹn mo ti wà satisfied i'm okay. àdúpẹ́ fọlọ́run. olùwà ṣeun. ọlọ́run náà ló ṣe adé máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé òun náà ti wá rí i pé tí ọkọ tìyàwó bá wà tó máa fi mọ̀ ṣọ̀kan tó bá ń dáwọ́lé màmá dàbí miracle wọn bẹ́ẹ̀ màmá dàbí dán bẹ́ẹ̀ so màá rà méjèèjì pé kí agbọn kan wà kí gbogbo lọ síwájú wa kó máa increase. well my dear ìwọ ni mo dúpẹ́ fún gan-an torí pé lágbára ọlọ́run gbogbo oore tó lọ́n ṣe fún ẹ kò ní lọlẹ̀ lágbára ọlọ́run mi ò mọ bí n bá ṣe ṣàdúrà inú mi kàn dùn ọlọ́run á túbọ̀ máa bá mi gbé ọwọ́ ẹ sókè. Okay lágbára Ọlọ́run gbogbo nǹkan tó bá ti fọwọ́ sí báyìí ó máa máa yọrí sí rere. Hmm? oúnjẹ ló ń jẹ má jò sápá ẹ lórí jẹun ẹ. Hmm, mo ń ṣàdúrà fún ẹ. àdúrà ti tó o ṣe mo dúpẹ́. Hmm. ṣé ọmọ pé ó máa ń sọ ọ̀rọ̀ fún mi pé kí n má máa dá ṣàdúrà fún wọn nìkan kí n máa ṣàdúrà wa méjèèjì pé gbogbo nǹkan tá a bá ní àjọ ni ni àbí. gbogbo nǹkan tá a bá ní àjọ ni ni. bọ́tọ̀ láì ni mò ń jẹ ọ tí ò bá sírù ẹ ẹ nǹkan òdìdí ṣíṣíṣí mi kà jẹ́ kí rẹ létí rí ṣíṣíṣí mi kà ṣáì ṣáì ṣáì yẹsù nbọ níbẹ̀ níbí yìí ni níbẹ̀ díẹ̀ <laughs> àti dúpẹ́ fọ́lọ́run tó ṣe. báwo ah, ẹ kúnlẹ̀ ah, ah. ìgbólódà. ẹ má bínú mo gbàgbé láti sọ fún yín láàárọ̀ ẹ̀kẹ́ tó jáde mm. um, ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kan ló bímọ èyí wá ló ń ṣèkómọ mo kàn ní kí n sáré yọjú sí wọn. so ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ ń bímọ hmm. kì í ṣe ọ̀rẹ́ ẹ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi Fúnmiláyọ̀ ṣáà mọ̀ Fúnmiláyọ̀ ọ̀rẹ́ mi ìkan lára àwọn ọ̀rẹ́ tiẹ̀ ló bímọ wọ́n dé invite mi fún kòmọ́lẹ́nu mo kàn ní kí n kàn fi yẹn wà lè wí time kí n sáré lọ kí n dé pa. Hmm. ṣé ní àárọ̀ yìí ni ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ bímọ tó fẹ́ ṣe kòmọ́ yẹn lé hmm ẹ mo gbàgbé ni wọn ti sọ fún mi ti tó bí ọjọ́ bíi mẹ́ta àgbà tí mi ò dẹ̀ kúkú ṣe nǹkan kan ló jẹ́ pé mo kàn ń jókòó sílẹ̀ ni. mo kàn ní pé kí n lọ kí n fi yẹn pààrọ̀ nílẹ̀ ni in fact mi tiẹ̀ mọ̀ pé máa dé bá mi lé ni mo ní kí n sáré lọ kí n dé pàkó tó dé pẹ́ dé ni. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o ò tí ì lọ tí mo fi dé torí pé káìpẹ́ o ti lọ tí mo fi dé ni ibi tó lọ yẹn ló máa gbà lọ sílé yín padà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, ṣé o ò ní ròónú ni ká pélé ìyàwó ò ká ah gbóná ìjọ wo ṣì ni ó bímọ tó ṣaláìsí tó dé láti hospital náà tó wá kẹ́wùwọ̀ tó lẹ́nìkan ń ṣèkó mọ́ ṣé ó kì í ronú ni. ẹ bọ̀ tí màdá kí ni nǹkan tó fẹ́ kí n ṣe náà nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà kò sí nǹkan tí mo lè ṣe sí situation yẹn ah wọ́n ní ká bóni rè yọ kí ni tiwa náà kò lè tẹ̀ wá lọ́wọ́ ṣé bí tó yé èèyàn kan bá ń ṣe ìkómọ tí mo bá ń lọ àtẹ́ǹdì sí lọ́lọ́run àti ibẹ̀ pèsè ọmọ tèmi náà fún mi náà. kí ló ń sọ jáde lẹ́nu yìí wọ́n ṣe rí ẹ pé ó dàbẹ̀ pé aláìníró òun èèyàn ni ẹ ah, ṣójú kì í tiẹ̀ wá wá wọ aṣọ wá kó sí mọ́tò ládùúgbò wọn máa wò bá ah, obìnrin yẹn dẹ̀ ti jáde o ẹni tọ́mọ ṣẹ̀ṣẹ̀ kú lọ́wọ́ ẹ̀ níbi bí ọjọ́ mélòó kan sẹ́yìn ah, dúró ṣé ká sọ pé kíní yóò kún ẹ lẹ́mìí ni order for your information bí mo ṣe ń wọ ẹ̀yìn padà sókè padà sókè fún my friend. kí ló dé kí ló lè tó yẹn níbi tó ti ń retí mi a ní kí n sáré lọ kí n ó lọ. ó dà máa lọ. ọmọ náà lọ. mo lè máa lọ sẹ́. mo ní o lọ. mo ní mo máa lọ. a ló lọ sẹ́. kò sí wàhálà. yóò tó o bá dọ̀wọ̀ tó lọ ohun tí màá fojú ẹ rí ò ní láìkẹ́ o. kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi. kí ló fẹ́ ṣe fún ẹ. ṣé o fẹ́ pa mí jẹ ni. ok jẹ́ kí n máa wẹ̀ kó máa lọ. ẹ kò sí wàhálà èmi tí mo ráyè tí mò ń dúró bá ẹrù ọjọ́ òun ló jẹ́ kó ṣe máa bá mi ágì. tèmi fẹ́ ṣe tí mo fẹ́ ṣe àbí tọ́yọ̀sí tọ́yọ̀sí ọmọbìnrin yìí lọ. okay okay pé ó túmọ̀ sí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọbìnrin kò kò ríro èmi ni kíní yẹn àfẹ́ ìtorí ọ̀tọ̀ orí mi àbí bẹ́ẹ̀ kọ́ òun ṣì believe pé òun lè rí alternative fine sí ọ̀rọ̀ ilé ayé tòun àbí. ṣé o fẹ́ mọ́ ni. Ah, why not o ṣe àkọ́kọ́ lè kún ẹ lẹ́nu tèmi ládé kó má gbé fún mi padà. Ah, ah, ṣe kó rí nìyẹn. ẹ <laughs> eh, ṣorí ìgbà míì ọ̀rọ̀ máa wà kò ní sáyè ìgbà mí àyè dẹ̀ máa wà kò ní sọ̀rọ̀ àti pé ẹyẹ lọ̀rọ̀ ó máa ń fò wá ni ìgbà míì a máa wà nínú room nínú bedroom ó máa ṣe mí pé kí n sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀ màá tún ní jẹ́ kí n dákẹ́ bá fẹ́ sọ lẹ́nu màá tún jẹ́ kí n dákẹ́ ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju pé kí n sọ nǹkan tó wà ní mind mi lẹ́ni sórí pé gbogbo nǹkan la jọ ń ṣe papọ̀ yìí o mi ìfẹ́ kò dá mi ò tẹ̀mí ládé no kò dìgbà téèyàn méjì bu yẹ̀pẹ̀ sínú omi tán mú ló jẹ́ pé èèyàn múlẹ̀ èèyàn máa ń múlẹ̀ nínú òun ẹnu pé lágbájá má dà mí èmi náà ní dà sọ̀rọ̀ mi yàn yẹn sìn ká mo fẹ́ kí kí ọ̀rọ̀ fẹ́ wa yìí mo fẹ́ kí ó tún ní ìtẹ̀síwájú rere ju bí tó gbé wa yìí lọ. àmín Kòrédé mi ò lè dà ẹ́ ìfẹ́ òtítọ́ àtòdodo ni mo ní sí ẹ lágbára Ọlọ́run kankan ọ̀dẹ̀ níyàwó. Ah, àmì ọlọ́run àmì. Eh, mi ì lérò pé mo lè dá ẹ torí pé ìfẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní ní ìgbésí ayé mi tó bá ṣe nǹkan tó dé tó ní ká wá wò ó kò sí mi bí n bá ṣe dà náà àmọ́ mo sì dúpẹ́ náà pé pàdé ẹ. olúwa ṣeun kí ló wá ṣẹlẹ̀ sí ẹni tó kọ́kọ́ ní gẹ́gẹ́ bí ìfẹ́ àkọ́kọ́ ẹ̀. Hmm, làwọn láolú nífẹ̀ẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní ìgbésí ayé mi òun náà lẹ́yìn tó kọ́kọ́ bá mi lájọṣepọ̀ ní ìgbésí ayé mi náà òun àkọ́kọ́ tí mo bá láolú sùn òun náà ló doyún láolú ló sọ ọjọ́ okó ẹ̀ fún mi. tí mi ò bá ṣe ẹ gbọ́ ó sọ pé olóyún fún láolú yẹn pé then ó ń sọ fún ẹ pé òun ló ń sọjọ́ pé ń bo lóyún yẹn gangan wà báyìí ṣebí ẹni tó bá yó ló máa mọ̀ pé òun fẹ́ bímọ nígbà tá à ń sọ yìí mi ò ní owó lọ́wọ́ ìyá mi ò níṣẹ́ kò lówó lọ́wọ́ ṣé màá wá tọ́jú oyún tí mo mọ̀ pé mi ò lówó tí mo fẹ́ fi tọ́jú ni èmi lọ ṣẹ́ oyún ni nígbà tí láolú kù mo ní láolú ló sọjú ọkọ ẹ̀ ṣebí nígbà yẹn ìjọ kan òun àti láolú wà ló sọ fún mi pé òun lálàá nínú àlá yẹn òun dọmọ kékeré òun kú sí inú aláboyún nígbà tó kú ní àwọn àgbà jẹ́ kí n mọ̀ pé irú wọn àbíkú àgbà ni wọn bí àwọn náà máa ti ń sọjọ́ tó máa kú tó nígbà yẹn mi ò kà láyẹn kú tèmi. Ah, ó ga ọ ilé ayé yìí máa ní agbára tó pọ̀ gan sórí àkọ́kọ́ bó ṣe ń sọ pé láolú sọ pé òun lòún fẹ́ sọjọ́ ń sọjọ́ kú ẹ̀ fún ẹ ó jẹun tó jọ mí lójú àkàn báwo lèèyàn ṣe máa mọ agbọ́tí pé bóyá ẹ pé ó lóun di ọmọ kékeré òun kó sínú aláboyún báwo lèèyàn ṣe fẹ́ mọjọ́ tóun fẹ́ kú gangan eléyìí jẹ́ ìyàlẹ́nu tó pọ̀ fún mi. èyí tí ó wá jọ mí lójú jù ni pé nígbà tí o sọ aláyẹn fún mi èmi ò rà láyẹn bí nǹkan kan hmm. torí pé ìgbà tó sọ mo kò dà láyẹn ló bí pé kò jẹ́ nǹkan kan ni hmm. ọjọ́ ìbànújẹ́ tó wá dé sí mi gangan ni ọjọ́ ìgbéyàwó èmi àti làolórí ọjọ́ yẹn gangan ni Láolú fàyè sílẹ̀. Hmm. kábíyèsí ọlọ́run sórí àdìtú lọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba oníṣẹ́ ìyanu ni lórí pé ó ní òun di ọmọ ìkókó òun kó sínú aláboyún yẹn iṣẹ́ ọlọ́run ni àwa má rídìí nígbà tí ẹ̀mí bá ń bọ́ lára ènìyàn kan tẹ́niyẹn dákẹ́ tó ń kú àkókò yìí náà ni aláboyún míì ló máa máa rọbí lọ́wọ́ ẹ̀mí tó jáde lára ẹni tó kù yẹn àwa lọ sára a hmm. lọ sínú aláboyún yẹn àwa bí ẹni yẹn síbòmí á jẹ́ gẹ́gẹ́ bí àtúbí sórí ìmọ̀ tí ọlọ́run fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí òye ayé bó ṣe yé èmi ó yàtọ̀ ó tún máa ń ṣẹlẹ̀ ńgbà míì pé ẹlòmíì bóyá nǹkan kan ló kàn ṣe sábàbí ikú ẹ̀ tí ò tí ì tó àkókò fún láti kú òun làwọn àgbàlagbà máa ń sọ pé bóyá ẹni yẹn bóyá ń ṣe kinní kan wọ́n máa ṣàmáà ń sọ àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlọ́run ọba oníṣẹ́ ìyanu oníṣẹ́ ara ni hmm. ọlọ́run kó jọ kó má fi ikú tó yà ọ́ pa wá ṣé o mọ̀ pé táàbà láǹfààní láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lénìí gbogbo àwọn tó sọ fún mi báyìí mo lè má bọ́ títọ̀dọ̀ títí ẹni yẹn sórí ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́ni tó máa ń jẹ́wọ́ fún inú mi dùn pé irú ọ̀rọ̀ yìí wáyé á lè jẹ́ kí èmi náà lè sọ much nípa ara mi fún ẹ. <sighs> sórí nínú ìdílé tèmi náà ti wá ìpínlẹ̀ mẹ́sàn-án ni àwa tí ìyá mi bí nínú ìdílé yìí àwọn àjẹpọ̀ ń bẹ wọ́n máa ń pa ọmọ ara wọn ni tí ìyá alágbájá bá pa ọmọ ìyá tàmẹ̀dó lẹ́nìí ìyá tàmẹ̀dó náà pa ọmọ ìyá alágbájá lọ́la nínú ọmọ mẹ́sàn-án tí ìyá mi wá bí àwọn àjẹ agboolé wa wọ́n pa mẹ́jọ nínú wọn ó ṣẹ́kù èmi nìkan hmm. bí ìyá mi ṣe kì mí mọ́lẹ̀ nìyẹn gbogbo ìgbà tá à ń sọ èmi lè tí ju bí wá bí ọmọ ọdún bíi mẹ́fà sí méje mo lè má ti tọ́ ọmọ ọdún méje ṣá láwọn àárín yẹn wọ́n wá mi bá a ṣe dèrè kó nìyẹn ní kété tá a dẹ́kọ̀ àmọ́ ẹnìkan àlẹ́bí àlára ìyá mi wá ń ṣe bí afọ́jú ọmú mi mo mú ọ kiri àtọ̀rọ̀ bára kiri ẹni ọlọ́run bò ó bù mí o ẹni fọ́ lójú o ẹni pàdánù ọmọ o kíní kankan kan. kan gbogbo ẹjọ́ yìí ni ìyá mi ń kà pé ọmọ mẹ́sàn-án ni mo bí o àwọn àjẹ́ ló pa mẹ́jọ o ẹyọkan tó kù ọ fẹ́ pa ni mo ṣe gbé sá o ọ̀hún náà náà fọ́ mi lójú whereas ojú ìyá mi ò fún gbà yẹn àdọ́gbọ́n sí mi ibi tá a ti ń tọrọ owó kiri lọ́jọ́ kan díẹ̀ báyìí ló kù kí ìyá mi kó sínú kàná. kàná. bẹ́ẹ̀ ni màámi màámi ẹ bá a ah, ó ní àwọn èèyàn ọ̀fẹ́ káwọn ó ní àwọn ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pé ojú àwọn òfò mú tẹ́ bá wà lọ kó sínú kàná báwo mo ṣe fẹ́ yọ ah, ó ṣe ọkọ mi so àwọn owó tí àwa pa ni màámi wa kó jọ wọn wá fi ń ta ọjà kéékèèké ní àárín ọjà kan mi ìrántí orúkọ ọjà ẹ mọ nílùú èkó mi báyìí ó wá jẹ́ táìmù kan làwọn káńsù wá dé ọ̀nà ń kó àwọn ọlọ́jà àwọn ọlọ́pàá tẹ̀lé wọn ó ṣàdín táwọn èèyàn jà tó ń para wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èèyàn ló ṣòfò ó dọ òrọ́mọ mọ́ oní ìyá òrọ́mọ ọlọ́mọ rí ìyá bóníkálukú ṣe fọ́nká bí a ṣe ń sọ̀rọ̀ mi ò wọ́n bóyá àyà tó bí mi lọ́mọ bóyá ó ti kú ni o bóyá ó sì wà láyé ni mi ò mọ̀ so bí ọ̀rọ̀ ìgbésí ayé mi bó ṣe rí nìyẹn ọ̀nkù mi yẹn ọ̀nkù Fọládèmí àwọn nìkan ló jẹ́ ẹni tí ó kù mí kù nílùú Èkó yìí so mi ti ẹ̀ lè rántí for now bóyá agboolé ibi tí àti wá bí gbọ̀ngàn so bí ọ̀rọ̀ ìgbésí ayé mi bó ṣe rí nìyẹn o hmm. oh. bó ṣe rí nìyẹn o. ṣùgbọ́n kò sí ẹni tí ò ní past àdẹ̀dúpẹ́ pé a ní past wa a lè ṣèwà níbi tá a wà lẹ́nu àdúpẹ́ fọlọ́run bá. ó kú ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ Tẹ́miládé nǹkan kan wà tó máa ń sáré dàárín ọkùnrin àtobìnrin rú tó bá ní nǹkan kan tó jẹ́ past ẹ̀ tó bìlífù pé òun tọ́jú mo fẹ́ kó sọ gbogbo ẹ̀ fún mi o nítorí ẹ eh, no má jẹ́ kó fọ́ọ̀nì ṣe tó bá tó ṣì ní nǹkan kan tó fi ń pamọ́ tó sọ tó bá lọ dọ́jọ́ wájú tí ń bá mọ̀ nǹkan yẹn ó lè dá wàhálà lẹ̀. ní past kankan mọ́. are you sure? past mo ní ti sọ fún mi yẹn lẹ́yìn Láolú ìwọ ni mo ọkùnrin tí mo tún pàdé. okay okay. so jẹ́ ká gbàgbé gbogbo ìrònú yìí deep talk ló máa ń pe ilé èyí tá a sọ náà ti tó torí wọ́n sọ pé àròkàn àròkàn ní ń fa ikún àsùn ìdákẹ́. tẹ̀ ń ṣorí ogun ìdílé ẹlòmíì ó kọjá ogun Hitler in fact ó kọjá ogun gbogbo ayé yìí ibi tí ó bá ti rò pé títí ẹ lélẹ̀ tẹ́lómi bá sọ wà á máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run so jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a wà láyé a wà láyé láti sọ past wa a dẹ̀ ṣe wà báyìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm? thank you darling a ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo dẹ̀ dúpẹ́ pé mo pàdé ẹ̀ ó ṣe mo dúpẹ́ gan hmm? ọ̀rọ̀ nípa ọmọ ṣe ń kú mo ro ọ̀rọ̀ yẹn títí títí tí bẹ́ẹ̀rù kan ṣe wá sí mi lórí ẹ̀mí nìyẹn àmọ́ nígbà tí mo jí làárọ̀ yìí bí mo ṣe ń fi ọkàn chef pé kí n má rí èrò yẹn rò èrò yẹn sọ fún mi pé kí n sọ kí n sọ fún ẹ ó lè jẹun ló máa jẹ ọ̀nà àbáyọ sí gbogbo òṣòro tá a ní nínú ilé mo ṣe ní kí n pè ẹ́ jókòó ká sọ̀rọ̀ yìí nítorí nù ká dẹ̀ tètè wọ ọ̀nà yẹn ó yóò máa fún wa ní àǹfààní àti ọ̀nà àbáyọ sí nǹkan sọ èrò yẹn ní kí n bí ẹ dáadáa pé nínú ìdílé bàbá màmá ẹ̀ àti nínú ìdílé bàbá bàbá ẹ bóyá bí àwọn fọ́fà dá ẹ ipe bóyá òrìṣà kan wà níbẹ̀ tí wọ́n máa ń dá májẹ̀mú fún bóyá wo ni wọ́n fi dá májẹ̀mú fún òrìṣà yẹn lórí pé gbogbo ọmọ tó o bá ti ń bí kó máa fi rúbọ òrìṣà yẹn kó lè kí lè kínú ẹbí yín lè máa dùn bóyá òun ló wá ń fa gbogbo àbímọkú àlóyún kó bàjẹ́ yìí wọ́n ní kí n bí ẹ dáadáa o tó o bá dẹ̀ ti lè rí ọ̀nà àbáyọ sí ká mọ bá a ṣe máa tètè lọ bẹ̀ wọ́n ká wá ojútùú sí ìṣòro tó wà lẹ́yìn. <sighs> ó tọ́ ọ̀rọ̀ ló dẹ̀ sọ honestly èmi náà ti ń wo something like that tẹ́lẹ̀ ó kàn tètè yánu ni sórí wọn ní tí ọmọdé ò bàbá tọ̀ abárọ̀bà èmi náà ti gbọ́ tàn ìdílé yín dáadáa pàápàá jùlọ agboolé yín ìdílé wa bẹ́ẹ̀ mo gbọ́ kúlẹ̀kúlẹ̀ ni wọ́n lájẹpọ̀ lágboolé yín gan. lágboolé tí wàá jẹ́. bẹ́ẹ̀ ni in fact wọ́n ní kò sí ọmọ kankan tí wọ́n bí lágboolé yín tó dàgbà tó ṣoríire ṣòwárí mo tún wá gbọ́ débi wípé wọ́n láwọn àjẹ́ agboolé yín wọ́n lọ́ máa ń pa ọmọ jẹ bí ìgbà tí wọ́n ń padìyẹ jẹ pàápàá jùlọ màmá ẹ̀. ìyá tèmi. bẹ́ẹ̀ ni àjẹ́ ni màmá ẹ̀ gbogbo ọmọ ọmọ wọn tó yẹ kó wáyé látara tiẹ̀ gbogbo wọn pátápátá òun ni màmá ẹ̀ fi ń dájọ́ nu ẹgbẹ́. ìyá tèmi bẹ́ẹ̀ ni ìyá rísí. ìyá rísí àti ìyá tiẹ̀ orí ẹgbẹ́ sá. sórí ìwọ gan pẹ́ ah. ṣé wọ́n gan wọ́n òkè sá. jẹ́mi ló má sọ bí ẹgbẹ́ báyìí sá. àjọ ah, tó ní ọlọ́run o bọ̀dá àdìo báwo ni ìbá ṣe bá yín sọ̀rọ̀ dáadé àdìo ṣé kí n bá bẹ́ẹ̀ fẹ́. bá gbà ojú ẹ. Ah, kí ló fẹ́ ṣe kí nìkan tó fẹ́ ṣe o fẹ́ gba ojú mi o tọ́ bẹ́ẹ̀ wọn ò bí ẹja àdìo bẹ́ẹ̀ ni mo sọ mi ò ní sọ pé torí pé ojú mi lọ àbí torí o jẹ́ ọkọ mi ọlọ́run bàbá alákínní ìwà lórí. mọ èmi lórí. bẹ́ẹ̀ ni mo sọ èyí aláìníla káyé dáadé àdìo tẹ́ẹ̀ lọ́pọlọ lórí ìgbà tí wọ́n fi arúgbó ara tó fi ń fẹ́ wọn kékeré ọmọ kọ́kọ́ ṣe máa dàrẹ́ àdàgbàjẹ́ rà ń fò ṣé o máa ṣe pé ìwọ ya láìmoore ẹ̀dá jọ torí ọlọ́ irú ẹgbẹ́ ẹ lórí irú ẹgbẹ́ mi báyìí fẹ́ nígboro èmi ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tuntun ara mi tí mo rọ́jú tí mo mánéjì ẹ. o mánéjì mi o mánéjì mi o mánéjì mi ẹlẹ́jẹ̀ ríru ìwọ ẹlẹ́jẹ̀ gbígbóná àbíṣẹ́jẹ̀ ò ti gbóná nù arúgbó yìí. kò gbóná ó gbóná ó gbóná ó gbóná ó gbóná lóyún ó gbóná lóyún abẹ́ẹ̀kọ́ ṣe gbọ́dọ̀ bá ṣe ń lọ inú ọ̀kọ́ ló ń jọ dànù ni àbí tó bá délẹ̀ tó tutù ní tí gbogbo ẹ̀ sílẹ̀ síkùn mi jọ tó rí ọdọ ṣé kò ní dúró re ni ṣé kò ní dúró re ni. tọ́jọ́ sí. wo wo sórí aláìmoore ni ẹ aláìmoore aláìníláàkáyà àgbàyàgbà jásijàsí àgbà òfò aláìníròònù òun ni ìwọ ọmọkùnrin yìí látúrú gbogbo ìyà mi látúrú gbogbo ìnira mi jọ tó rí ọlọ́ṣọ́rò pọ́yìsì ni ó akẹ́yìn jẹ kò mọ̀ ẹgbẹ́ fúnra olùwàjì ẹ ṣé o rò pé ó yìí sì ni wàhálà tí mo máa ń go through fún jíjẹ oṣù mẹ́sàn-án tó wá dọ́dọ̀ kúlẹ̀ tí gbogbo ẹ̀kọ́ máa west dànù àbí sọ̀rọ̀ bọ́wọ́ mi bẹ́ẹ̀ eh, ni. ọwọ́ eh, mi náà ọwọ́ mi náà kì í bá ṣe wàhálà lásán dúró ṣòro pé owó tèmi náà west dànù yẹn ṣòro pé dùn mọ́ mi nú kí n máa ṣiṣẹ́ kí n kókó máa yí ìdí kọ́kọ́ jáde láti ọdún mẹ́wàá ọdún mọ́kànlá láàlọ́ lọ yìí. ẹ what are you talking about. lẹ́nu ti àdìẹ ọkọ̀ ah, ó tiẹ̀ ti wá yé mi ẹbí ẹ̀kọ́ ẹbí èmi nì ẹbí èmi tí mò ń là fún every time tó ń wọlé tó ń ṣe yàrá yòrò tó ń freestyle òun ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà báyìí sórí nígbà tí mo bá mú tó gẹ̀ẹ́tì mi tí mo ṣọpa tó ráyè crossover mọ́ gbogbo òṣì tó sọ jáde lẹ́nu ò nílẹ̀ máa sọ́mọ́. ẹ tó dànù tó o bá ti tó gẹ̀ẹ́tì máa gbọ́nà ẹ̀bùrú dandan kọ́ ni kí n gbá ọ̀nà tó gé tí tọ́dọ̀ tiẹ̀ máa wá solution sọ́nà ẹ̀bùrú bòmí láti gbà yes. ẹlẹ́dàá mi á dá fún ẹ. ẹlẹ́dàá á dá fún ẹ gbogbo ìyá tí mo ti jẹ gbogbo ìkúlẹ̀ mi bá gbogbo ẹ̀ ló máa bí ẹ̀ wọ láwùjọ. àti ìdàlú ti sú mi ó ti sú mi. ẹlẹ́dàá mi máa dá fún ẹ. ẹlẹ́dàá máa dá fún ẹ gbogbo ìyá tí mo jẹ nínú ilé ẹlẹ́dàá mi máa dá fún ẹ. ẹlẹ́dàá máa dá fún ẹ owó mi wàhálà mi ìlàgùn mi ìdààmú mi á dá fún ẹ ìsọkúsọ àtọjútáyé fi ń wọ̀ mí á dà fún ẹ. Ah, lóde. small word ni. ó jẹ́ pé ohun gbogbo ló ní àsìkò tí ẹ bá ti wá fi àsìkò yẹn tó ti fi tàfàlà báyìí píàn fún wákàtí kan ó lè padà gbọ́ dédé oṣù kan lọ́wọ́ èèyàn tí èèyàn nílé kiri yẹn mọ́. awalẹ̀ ayé a fifty sixty seventy ninety one twenty ó dà ó lo one fifty tó bá tó stage kan àtọmọ àtẹbí àtara àdúrà yìí pé ọlọ́run tiẹ̀ bá mú sọ́dọ̀ hmm? àgbà ti dé tí o bá mú àárẹ̀ dání ó sàn o tó bá lọ mú àárẹ̀ dání wọn á máa bẹ́ lóhùn kú every second ni. Ah, ẹ sà ikú ọkú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọkú yẹn àyà mi já ṣé mo ṣe nǹkan kan fún yín tó wá. àwọn ìní kúkú kan sìn ọ yìí. gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ṣe ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ni gbọ́dọ̀ nǹkan wá pẹ́ lé ayé yẹn tó mò ń sọ fún ẹ ibi tí mò ń bọ̀ gangan nìyẹn wọn ní tí wọn bá tún wá kó àwọn màlẹ́kà kan máa jíyàn báyìí pé ǹjọ́ délé ayé rí wọn náà tún ronú lọ pé ó dàgbé mo kọjá bẹ́ẹ̀ gbà kan rí. so kí wàá ní ọmọkùnrin tó wá sílé ayé tí ò gbé nǹkan gidi ṣe tó jẹ́ pé ẹrú ló ń ṣe fáwọn ẹgbẹ́ tó jẹ́ pé ẹrú ló ń ṣe fún tó fẹ́ sílé ọ̀nkú hmm, ṣẹ́rí ẹ má bínú sáà tí n bá máa gbọ́n iye dáadáa gbogbo ibi tẹ́ ẹ̀ ń sọ látàárọ̀ yẹn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí so èmi gangan lẹ́ ń dàrẹ́tì ọ̀rọ̀ yẹn sí. ìwọ èmi bẹ́ẹ̀ ni etí mi ti kún légboro náà ó ṣèṣe pọ́kùnrin ni ẹ́ wàá jí láàárọ̀ kùtùkùtù nínú ilé wàá kọ́kọ́ lọ́ṣọ mọ́dì wàá máa rìn káàkiri ìjọ́ mi ló jẹ́ níkà àwọn àlòkù níkàkọ́ táwọn player ti wọ̀ kọjá bí táwọn máa ń yú ni bí táwọn kiri ni I didn't àwọn ló máa ma wọ̀ tó máa tó àyíkùn wa máa rìn káàkiri àdúgbò ìyín ló máa mọ àwọn ọmọ tó ń ta agbá tó ń ta òwò tó ń ṣòkú bá ṣàṣùn ó bá ti gbéyàwó ẹ̀ lọ́jà tó bá ti tún padà dé ìwọ ló máa dírẹ́fẹ̀ lọ ìwọ ló máa lọ gbé wà á ojú ìgbà tí sí nlé bí ìgbà táyè tó gbà ẹ́ kọjá àlà in a nutshell you are a lazy man you are a lazy man to the core. okay uncle ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ délẹ̀ kí n lè kí n lè fèsì sọ̀rọ̀ ẹ dáadáa. ọyọ kẹdà mọ land báyìí sí tó bá kú màá tún sọ. ok ẹ ṣe inú mi dùn gan àwọn àgbàlagbà náà ló máa sọ ní tí ọmọ ìyá méjì tó bá wọnú ilé tó bá rẹ́rìn jáde á jẹ́ pé wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ ṣe understand ṣùgbọ́n tó bá bára wọn sòótọ́ ọ̀rọ̀ ọmọ àlejò jáde ni púpọ̀ nǹkan tẹ́ bá mi sọ ó yé mi gan inú mi dùn but àṣírí tí ò yé yín sà ǹjẹ́ believe pé ilé tí à ń gbé yẹn tèmíládé ìyàwó mi tí mi love tó love mi orúkọ mi ló fi kọ ẹ mọ ẹ gbọ́ rí. kò ná ní ìṣẹ́jú gan tí ìṣe obìnrin bá dé láti pààrọ̀ orúkọ ẹ̀ kò ná ní nǹkan kan one second ó dà ìṣẹ́jú kan máìkì sọ pé one second ìṣẹ́jú kan pé ẹ ló sà ẹ jọ ẹ bá mi orúkọ tí mo fi sórí kíní yẹn orúkọ báyìí ni mo fẹ́ kó wà lórí ẹ̀ nísìn. ẹ wọ́n kú ṣe rí téèyàn bá ń ṣe dáadáa èèyàn gbọ́dọ̀ sọ pé ọmọ yẹn ń ṣe burúkú olédi yẹn try gan ọ̀nkú. má wí awi da ẹnìkan kọfẹ mi. ẹ jẹ́ kí n la. má la anything má la mi jẹ́ fẹ́ kó la anything ara tọ̀ káfí ọ̀tún wo káfọ̀sì wọ̀ ọ̀tún lọ́wọ́ máa fi mọ́ ibi tí mò ń lọ fún ẹ gangan nìyẹn. sọmọ yìí pé nígbà míì wàá fẹ́ bẹ́ẹ̀ lómi sòtọ́rọ̀ tó wàá ti rí pé tí ẹnìyẹn kò tọrọ wàá wá dákẹ́ wàá máa wò nínú ọ̀bá yìí. àbọ̀mọ̀ mo fẹ́ gbọ́ tiẹ̀ ń sinmi ẹ̀ ṣe ọmọ ìyá méjì tán bá ti sọ̀rọ̀ tẹ́pẹ́rin ló bá wà ń bẹ̀ sọmọ pé ọ̀rọ̀ gidi kò sí mọ́ nìyẹn àmọ́ ìtàn bá rojú jájáde yẹn bí mo sọ yẹn náà báyẹn pẹ̀lẹ́ ní náà ló fi sọ. ok uncle ǹjẹ́ lè believe pé ọmọbìnrin yẹn right now ó tún plan láti tún kó àwọn owó kan fún mi láti fi ṣe business èmi gbogbo nǹkan tí mò ń sọ ṣe lè fi rẹ́rìn ni èmi ni kẹ́ ẹ bá mi ṣàdúrà pé tó bá fún mi lówó mi kì í fi ṣe kọ́. ẹ̀rọ àlọ́ kan tó dára wá fi ṣe. ẹ̀rín lẹ̀ fi gbogbo ọ̀rọ̀ mi rìn ni uncle. Ah, ok ṣé kí n tún padà lójú kó ọmọ rẹ̀ ní padà mo ti gbọ́ gbogbo nǹkan bá mi sọ. ẹ gbà mí ẹrí mo sọ ẹgbẹ́ ìrìn màmá rí ìṣọwọ́ kó wọ́n sì ń lejú náà ni ìwọ rẹ̀ sí. one soft face mi. ok that's good. mo ti gbọ́ gbogbo nǹkan bá mi sọ. ìkánjú àti sùúrù ọgbọ́n pẹ̀lú sùúrù. ọkọ mi báwo ni ṣàlàáfíà ni. wàhálà wà o. irú wàhálà wo tún nìyẹn. nǹkan kan ò yí padà owó mi tún ti sọnù báyìí. ṣé pé kò yí padà náà bákan náà ló ṣe dúró. wo ọkọ mi ìwọ mọ bẹ̀rù gbogbo tó bá yẹ kí n gbé lórí yìí èmi á e? olójú òní lajọ́ ẹlẹ́pẹ́ kó tí òun bàjẹ́ rárá máa gbé ìgbésẹ̀ tó dáa gbogbo bó bá ṣe jẹ́ èmi ó pè ọ́ màá ṣàlàyé fún ọ. ẹ wò má mi ẹ gbé ìgbésẹ̀ o ẹ gbàdúrà ó ti sún mi o ẹ jọ ẹ ṣàánú mi o. máa gbàdúrà o ó dá ọkọ mi. màá tún máa pè yín padà mà ó dàbọ̀ àbí kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an. Ah. ọlọ́run wàá ṣàánú mi báyìí kẹ́ òní owó sọnù ọ̀la owó sọnù ìjọ wo la fẹ́ ṣe lè dábàá yìí ọlọ́run á kọ́ mọ́ ṣe. wọ́n ń bọ̀ ẹ́. mo fẹ́ kẹ́ take care easy pẹ̀lú ìyá ẹ̀. kò sí obìnrin tó máa wù kó ru oyún fóṣù mẹ́sàn-án kó wá bí ọmọ náà lábẹ́kú. sọ̀rọ̀ mi yẹn ẹ jọ̀ọ́ gbogbo wàhálà tẹ́ ń fi ìyá yìí ṣe tẹ́mi ò bá balẹ̀ ó tún lè dá nǹkan mìíràn sí lára ẹ̀jọ̀ torí ọlọ́mọ obìnrin ni. Àlàní èyí tí ẹ̀yin ẹbí ń ṣe inú ọ̀rọ̀ èèyàn ló ń jó mu o ṣé ẹ̀ẹ́dẹ́mi náà rí ọ̀dọ̀ tèmi ni ṣé ọ̀rọ̀ mi báyìí ṣé ká sọ pé kí n máa dọ́lọ́run lẹ́bi ni mo ti torí kí n má jìyà mo yá má jìyà ló fà mo ti torí pé kí ayé lè yẹ mí mo ní sùúrù pé tí n bá náwó ni màá tó fẹ́ yà wó èjì mi sí tọmọbìnrin tí mo gbé sílé yìí tó bá jẹ́ pé mo mọ̀ pé bó ṣe máa rí ni ìgbà wo ni mi ìgbà tí máa tẹ̀lé àwọn obìnrin káàkiri mo wá dàgbà tán mo fẹ́ owó wà everything wà àlóyún àlọ́sọ̀ hospital oyún awálẹ̀ àlóyún àlọ́sọ̀ hospital àbímọ́tọ́ ọmọ á kú ṣé ká sọ pé kí n máa dọ́lọ́run lẹ́bi ni mo dẹ̀ fẹ́ kẹ́yìn ẹbí náà ro ńgbà tó bá yá ìgbà ó ní òní sú mi ìgbà ó ní mi ò ní ru àrùn kan ìgbà ó ní mi ní ìró gbogbo ẹ̀yìn ẹbí ń sìn mi ò fi bu mo sọ́rí o mi ò dẹ̀ fi sìnrìngún bí ìṣòro bá yọjú nínú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín èmi náà lè máa wá bá màá kówó lẹ̀ mo wá ń bọ́ mọ́ lọ́mọtọ́mọ mo ń bá ọ lọ́mọtọ́mọ mi ò rí tèmi tọ́ mi ò rí tèmi wò ó ń bà mí lọ́kàn jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ìwọ̀n á sì mí bí ń jọkàn òun ni kẹ́ ẹ sọ fún ọgbọ́n tá a bá máa dá tọmọ fi máa jẹ́ àbíró àti àbíyè ó ṣe pàtàkì bá a ṣe ń wí ikú òdọ́jú àrùn òjò tu ẹni tó ń sùn gbà mí ó lè má jì tí n bá wá kú kú òjijì kó ń sìn kọ́ lọ́ọ́ má yẹ kárí wá kọrin àti gbé bàbá rere ẹ̀yìn ẹbí á ṣe tiyín òun náà sì láǹfààní gẹ́gẹ́ bí ọmọ kékeré á lọ wọ́kọ̀ mí ìfẹ́ ṣé tèmi ò gbé mi ì lè fi lọ́kàn balẹ̀ o ọ̀nà tá a bá mọ̀ ni kóun náà gba ọ̀nà tó bá lè tọ̀ ní kó tọ̀ support tẹ̀yìn ẹbí bá lè fún ni kẹ́ ẹ fún àfi kí n rí ọmọ àbíró àtọmọ àbíyè lọ́wọ́ ẹ̀ báyìí lọ́kàn mi tó lè balẹ̀. ẹ̀gbọ́n pẹ̀lú ògùn ọlọ́run á bí àbíró á bí àbíyè á bọ́kùnrin á bóbìnrin pẹ̀lú ògùn tó lọ́wọ́. àmín àmín. ẹ má bínú mo wà lókè mo relax mi mo pẹ́ wà rántí. ẹ wò ọ̀rọ̀ yìí lèmi àti Anthony Johnson ẹ jọ mo bẹ̀ yín. gbogbo wàhálà tí ẹ̀gbọ́n mi tí wọ́n fojú yín rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jọ ẹ fi yá mi. èmi ò bínú sí wọn ọlọ́run bá rí inú mi mi ì bínú àwọn náà ní kẹ́ túbọ̀ máa bá mi bẹ̀ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ sí i kọ́ máa ní ìṣòro because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà kò ń ṣe pé ó wè mí náà gẹ́gẹ́ bí obìnrin kò sẹ́ni tó máa wò tó máa wà nílé ọkọ ẹ̀ tí ò níwọ̀n kó rọmọ gbẹjọ ọlọ́run bá dẹ̀ inú mi pé gbogbo ìgbìyànjú tí mo lè gbà gẹ́gẹ́ bí obìnrin mo ni mo ti ń gbà ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe tó lù wá láṣẹ èmi nígbàgbọ́ pé tó bá pẹ́ tó bá yá ó lọ́ọ́ máa dá wa méjèèjì lọ́rùn ó kàn rí bẹ́ẹ̀ ni ẹjọ́ tí wọ́n máa bá mi bá wọn sọ̀rọ̀ kán máa ní sùúrù kán dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí náà ní ṣe pẹ̀lú fọkànbalẹ̀ tọkàn bá balẹ̀ báwo ló ń ṣe fẹ́ dúró dáadáa nínú mi tó ní náà bá tiẹ̀ tún wá dúró tọkàn mi ò bá balẹ̀ sí i náà báwo ni mo ṣe fẹ́ rọmọ náà bí láyọ̀ àtàlàfíà ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kán ní sùúrù. ẹ wo bí ìyàlá ni mo gbà pé sùúrù ni o sùúrù kìlẹ̀ lópin àmọ́ tí súnmọ́ ń súnmọ́ ń bá kàn gírí kò sí ohun tó kàn ju pé kí ó yíjú padà ah, títorí náà ọ̀nà tí a bá mọ̀ àti ìbẹ́lọ̀ gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé kí n tá à ń fẹ́ kó tó wa lọ́wọ́ ní kíákíá ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì. ẹ̀gbọ́n pẹ̀lú ògo Ọlọ́run wọn á bí ìbejì fún inú ilé kì í ṣe ìbejì lásán o ìbejì àbíyè ni pẹ̀lú ògo tọ́lọ́run. àmín o. ẹ ṣe gan bàbá ọkọ mi ẹ ṣe mo dúpẹ́ o ẹ kú gbogbo ọgbà mi ẹ ṣe gan kí ni jíjẹ kí n sáré wọ kíchìn. ẹ wò mo wà òkè. àkókò ọjọ́ ìgbà yẹn wà ń ah, bọ̀. ẹ̀gbọ́n ọlọ ẹ ṣe ti àtiwọlé àwọn ọmọ iléèwé ẹ mo náà nọmbẹ lọ́wọ́ fún mi di monday fún mi di monday ẹ lágbára Ọlọ́run n ti bá lè ṣe bí mo bá ṣe mo lọtẹ ò kò ṣe gbà mí o ṣó ti gbọ́ jẹ́ kí n bẹ wá owó epo owó epo sí mọ́tò mo ṣe máa. àwọn sílẹ̀ dákì ẹ̀ ò kádàrá wa ò ní tàsé. fẹ́ gba nǹkan kan lọ́wọ́ mi kí ni nǹkan ọ̀hún. Ah, bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín nǹkan ẹ̀ sì ṣe pàtàkì ó yẹ kí n ti ṣe tipẹ́ àmọ́ n ò kọbi ara sí i láti kékeré ni wọ́n ti máa ń wí pé kí n dẹrù ẹgbẹ́ fún Tèmiládé wọ́n á ní dẹrù ẹgbẹ́ fún àmọ́ mi ò kọbi ara sí n ò kà sí kókó n ò kà sí pàtàkì bàbá àmọ́ ní ìsìn ó di dandan kí n di ẹrù ẹgbẹ́ fún Tèmiládé. ìdí ni pé ọmọ mi ń sọ nǹkan nù hmm. bó bá gbé nǹkan nù lé kò ní rí mọ́ kìí ṣe nǹkan kékeré o àwọn owó ńláńlá owó tùlùtùlù bó bá gbé pamọ́ nù lé tí ó bá ìbọ́ta tí ó padà wọlé báyìí owó ti rá ìyíhun tó kéré o bàbá bọ́mọ mi bá fi ọwọ́ sí mú nǹkan lẹ̀ báyìí tó bá ní kóun mójútó sọwọ́ ọ̀tún tí ẹ̀ padà wọ́wọ́ sí. <laughs> nǹkan burúkú nu àwọn ẹgbẹ́ tí ọ̀dà nu àwọn àgbàlagbà ẹgbẹ́ látàjùlé ọ̀run nu. ọgbọ́n tí bá wí ni olójú odó bá lodó fi ń ojú àwọn làwọn fi ń ó dín fákún ayé ó gbé ayé ni ọba ṣe ni òní bá ṣe èsì àwọn ẹgbẹ́ rẹ̀ ní kó àbọ̀rọ̀ mi yọ ẹgbẹ́ rẹ̀ tún da díẹ̀ nu tí àbáṣọra bí ṣe ń ba lọ yìí wọ́n wá kó nǹkan ọmọbìnrin rẹ̀ méjèèjì wọ́n sì kó lọ. yóò dá lọ́hùn-ún jẹ́ omi ṣé nǹkan ti ń bẹ́ ńlẹ̀. bíi kínú. owó ni. bàbá awo ọ̀wọ́n epo àbá ìrora owó ń bẹ tí wọ́n kò fún yín. ẹ yóò dá fún ọ wo a ti dẹrù. kí láà ń dì yìí. ẹrù ẹgbẹ́. ẹrù ẹgbẹ́ fún ta ni fún tèmiládé ni. tèmiládé <laughs> orí rẹ ti dá ti dẹrù ẹgbẹ ṣẹgbọn sí ọ̀dà fún ọ. madam ẹ jẹ́ má bínú pé mo dá yín dúró. mi ò bínú sà. àwọn arrangement ẹ̀ mò ń ṣe kí àwọn ètò lè bá tó. Ehm, mo ti ń tọ́ láti mo fẹ́ at least mo yìn dá candidate sí lọ́wọ́. ok ok. Ehm, mo dẹ̀ máa like kí ẹ tẹ̀ tọ́ láti confirm ẹ wò. òun ni. ok ẹ jẹ́ sáré ṣe transfer yẹn lójú ìkéde rí at least. báǹkì wọn wá pa. ẹ wo madam àkáǹtì tẹ̀sí lélẹ̀ àbúrò kan màá transfer owó yẹn mo fẹ́ ṣe lójú kí ẹ lè mọ̀ pé káàdì dájú lè wọn pé nǹkan tí mo fẹ́ fún yín ó ti tó mi ẹ wò. wàhálà ti wọlé ẹ ṣe gan. so màá ṣètò bí a ṣe máa gbé àwọn ọjà yẹn sìn ní kíákíá ẹ ṣe. ẹ hold on fún mi sir. Okay. Okay. hello there. Yeah, hello there. báwo Yeah. ṣé Okay. yeah, bí mo ṣe kírun tó ń sìn ni mo ní kí n sáré ṣàlàyé nǹkan kan mi ò mọ any business tó bá fẹ́ ṣe lénìí àbí tó fẹ́ nípọ̀ pẹ̀lú anybody yeah, màá fẹ́ kó wà very very careful ṣó ti gbọ́ yes in terms of payment bóyá ó fẹ́ sanwó sàkàǹtẹ̀ ni o àbí bóyá ó fẹ́ gbowó anyhow ṣá just be very very careful. Eh okay because ẹ kọ́ send owó kan sí mi nísìnyí ni so màá ṣe láti pe account manager mi nísìnyí láti confirm ẹ̀. any transaction tó bá ṣe tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lówó make sure pé o pe account officer kò dẹ̀ confirm uh, yeah no no no nǹkan tí mo ṣáà bí mo ṣe kírun tán nǹkan tó lọ́n fi wọ̀n mi ni mo ní kí n sọ fún ẹ ṣùgbọ́n my dear. thank you very much darling o ṣe love you i love you. ọbẹ̀ ṣe ẹ̀ wọ́n ètò máa ń ṣètò ọmọ akókè nìyẹn sìn. ẹ jọ sà ẹ má ì tilẹ̀ kó èrò kankan ẹ jẹ́ kí sáré pé màá pe àwọn báńkì mi so tó máa ti confam payment yẹn ni màá lò lọ kọ́ ẹ̀rọ. no please. least. bí mo ṣe fẹ́ nìyẹn sà ẹ má bínú sà ṣe gbọ́ ẹ ṣe sà so màá pè yín. okay. ṣẹja ẹran lọ. ọkọ mi kí ló dé tó ránṣẹ́ pè mí pé pàjáwìrì báyìí. màámi nǹkan ètùtù tẹ́lẹ̀ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ tó ń gbé mi lówó ṣé ẹ̀ ṣe ni. àti ah, ah, ṣe kí ló tún dé. wọ́n tún ti gbé mi lówó. Ah. eléyìí ò dẹ̀ ń ṣe owó kékeré owó tó pọ̀ gidi gan ni tí mi ò tiẹ̀ lè gbàgbé kí làwa ti ń perú eléyìí sí báyìí o ẹ eh, tèmiládé àwọn ọmọ rẹ ń kọ́. àwọn ọmọ mi hmm. ọmọdé yìí làwọn tó fẹ́ gbowó mi mo ní wọ́n tó gbé yìí pọ̀ gan àti pé wọ́n sí wà ní school. tèmiládé o lè mọ̀ ní jàgbà kó mọ̀ṣẹ́ lójú fèrè ṣé ìṣepọkọ rẹ ní kú ọ lówó. Ah, ah. màámi hmm? irú ọ̀rọ̀ mi mi ò láìkẹ́ o ẹ ṣe máa fọ̀rọ̀ lọ́kọ mi kí lè fọwọ́ ṣe gbogbo nǹkan tí kò dé nìdí ni máa ń fún everything tó bá nìdí ni máa ń fún so kò lè mówó mi tó bá fẹ́ mówó mi bá sọ mi kó n fẹ́ mówó mi kó tó mu ni kò lè mówó mi o màámi. Ah. fara rẹ balẹ̀ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀ẹ́dù méjì lọ nú ilé ẹ̀yin méjì péré àtọmọ kókòkò wọ́n sì ń bẹ léèwé ta ni wàá máa gbé ọ lówó. mi ò mọ̀ àmọ́ ọkọ mi ò lè gbé mi lówó. ó dà kò burú ọ̀rọ̀ ń èsojú lásán tó yẹ ọ kì í sojú lásán ń sì wá nǹkan ṣe sí. àádákẹ́ wá nǹkan ṣe sí tó lédè tí ń pọ̀ jù o ẹ bá wá nǹkan ṣe sí o. ẹ dà èmi àti kórèdé ọkọ rẹ àá ríra lórí ọ̀rọ̀ yìí sọ gbọ́. So, ìwọ fọkàn rẹ balẹ̀ so ti bọ́ kárí ọkọ mi ó jàre. tùlùwọ̀rọ̀ torí ìgbà ẹ̀kú pọ̀pọ̀ sùúrù lọ́lẹ̀ ṣọ́ọ́ ń gbọ́gbọ́. ọkọ mi Ada dáa fún ọ àmín àmín Ọlọ́run wà á ṣàṣeyọrí àmín Ọlọ́run ojú ò ní tì ọ àmín Ọlọ́run Ọlọ́run á bá mi tọ́jú àwọn ọmọ ẹ àmín Ọlọ́run ọkọ mi látìgbà tí àtìyàwó rẹ tẹ́ ẹ ti jọ pawọ́pọ̀ tẹ́ ẹ gbalé fún mi sí àyín pé kí n sún mọ́tò sí ọ̀dọ̀ yín o mọ̀ pé mi ń yọjú ràn mí wálé yín bí ìwà ṣe pé ó nídìí pàtàkì. ìdí tí mo fi wá pè ọ́ òun ni nípa tí ń ṣẹlẹ̀ nínú ilé yín nípa tówó ìyàwó rẹ ti ń sọ ọ́ nù tó yẹ pé tó bá kówó sínú ilé yóò dédé sọnù owó ńlá tó tiẹ̀ wá ló sọnù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó wá pè mí olówó ń pọ̀ ó lóun kó òun wọ dúróòpù ó lóun mọ bówó ìṣesọyún olótú pòórá náà ni ọkọ mi kí ni ń ṣẹlẹ̀ gan-an báwo lowó yìí ṣe ń sọ ọ́ nù kí ló dé. ẹ wẹ ẹ ṣe mọ mi Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa ṣe rí kò sí nǹkan tó dàbí pé tí ọkọ àtìyàwó bá ń fẹ́ra wọn kàn máa gbọ́rọ̀ síra wọn lẹ́nu Tẹ́miládé ń ṣe nǹkan tó ń dùn mí gan-an ṣùgbọ́n mo kàn ń try láti endure pé wẹ́ gbogbo nǹkan tó lọ́n bá dà síyàn lágbádá kéèyàn máa gbà kò kí ń gbọ́ràn ṣe rí ìwọ̀nba àkáǹtì ìyàwó mi open mo force láti open náà ni àìmọye ìgbà ni màá sọ fún pé o ò lè máa take risk kó máa gbowó ńláńlá kó máa gbé wá sílé ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa káwọn ẹni àwọn ìbá lọ káyàn mọ́lé ìta àwọn ìkọlà máa máa wí. because ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n ìyàwó mi ò ní gbọ́ ó ní ẹ òun ò lè afford láti má lówó ńlé ẹ pé òun ò lè gbà láti má ní owó ńlé òun lè ní owó lò òun lè máa sáré lọ sí báǹkì because pé téèyàn bá fẹ́ gbowó pamọ́ sí báǹkì ló máa rọrùn téèyàn bá fẹ́ gbowó èèyàn jáde ó máa ń bọ́ sí ìnira kò sí tí mi ò bá oní tó bó ṣe máa ṣe tòun nìyẹn tó bá gbówó sínú wọdúrópù ńsìn tó bá máa yá ànílówó ńbẹ mọ àmọ àjọnu ẹ wo ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ tójú wa lọ gbogbo tẹ bá lè bá a ṣiṣẹ́ bá a ṣe sí gbogbo kíní gan ti sú èmi náà inú mi ò dùn ẹ inú mi ò dùn mọ́ mi ẹ ṣáàbà mi bá a sọ̀rọ̀ because gbogbo tó ń ṣẹlẹ̀ eh, I am not happy about it. o ṣeun akórèdé ọkọ mi ṣé o rí nǹkan ìyàwó rẹ tiẹ̀ náà ni. bẹ́ẹ̀ni tìyàwó ẹ ni wòmí sẹ́ràn sẹ́ràn ó lẹ́ni tí ń jẹ́wọ́ fún o. Hmm? mọ́mí hmm? ló dífá fún pé. bó bá wá kó lóòṣà àtòṣà rẹ̀ òòṣà ó mọ̀ jẹ́kọ̀. ẹ jọ máa ń tí mi ò bá ṣì ń gbọ́ ẹ̀ ń tíráì láti sọ fún mi pé ṣẹ́ràn ṣẹ́ràn hmm. ó máa kí n jẹ́wọ́ kọ́ nìkan tẹ́ ń tíráì láti ìsinú ètì. Ah, kì í ṣe pé bóyá ọkùnkùn jí owó òun ó lè ṣe pé ọkàn fẹ́ yà lò kọ́ ọ sì dá padà so yọ nísìn bí wọ́n bá wá jẹ́wọ́ fẹ́mi èmi ò mọ bí mi ò ṣe bù ọ́ láṣìírí àbí bò lówó ṣe déédéé wá máa sọnù ẹ ju méjì ń lọ àtẹ̀yìn ọmọ yín méjì kéékèèké ẹ́ ó ní mo ṣe ní o jẹ́wọ́ fẹ́mi bọ́ bá jẹ́wọ́ fún mi ní kò sí ní tíyàwó rẹ̀ ó ṣe ẹbẹ́ mi mo bí nǹkan mi kò sí ní tí ó ṣe nígbà sọ̀rọ̀ yóò sì gbọ́ náà ni. ṣẹ́rùn ṣẹ́rùn wọ́n lẹ́yìn tó máa ń jẹ́wọ́ fún yín eh. kémi jẹ́wọ́ fún yín. Eh. kórede kórede ìmọ̀ bínú lọ mm. Mm. bóyá bóyá ní kó bá wọn ta ni mọ̀ ẹ ta ló mẹ́mí nú ẹ̀mí. Ah báwo ni ẹ kúlẹ̀. káàbọ̀. thank you. Eh, ẹ wọ wo tráfíkì yẹn pọ̀ lọ́nà nǹkan tó jẹ́ kí n pẹ́ dé nìyẹn má bínú. Hmm. afa ṣe ti wá nǹkan jẹ. mo ṣe ìwà òkè fún náà. ok um, my dear I have another good news for you. Um, hospital ni mo ti ń bọ̀ doctor dẹ̀ ṣe confam fún mi pé mo ti lóyún ọ̀sẹ̀ mẹ́fà i'm six weeks pregnant. Eh, congratulations. congratulations to me or congratulations to us. ṣé fáwọn méjèèjì ni àbí ọ̀dà àpò òní. ọmọdé ah, kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé tóun bí àti bákanbákan sí mi mo fi wípé ìròyìn ayọ̀ ni mo mú wá fún ẹ̀yin náà nǹkan tó yẹ kínú ẹ̀ dùn sí ni kí ló ṣẹlẹ̀. kí ni ò ṣẹlẹ̀ náà kí ni ìròyìn ayọ̀ nínú gbogbo tó sọ kalẹ̀ kí ni tó níwò nínú tó tó sọ fún mi o gbọ́ pé dókítà olóyún ó confam six weeks pregnant and so mélòó mélòó oyún tá a ti fi ti gbọ́ tó jẹ́ pé òkú ọmọ náà la máa padà pé kó mbẹ́ enough is enough ọdún wo ni mo fẹ́ ṣe òwúrọ̀ ilé ìgbà lò tí kì bá ṣe ìlànà tí a fi jọ fẹ́ra àti pásọ̀nàlìtì mi tí mò ń wò ìpè mi ò fẹ́ kí nǹkan kan dẹ̀ torúkọ mi mo mọ tí mo lè ṣe o àǹkwá gbọ́ oyún eléyìí tí dókítà confam fún ẹ yìí pípọ̀ ti dúró lára ẹ mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe sí i àkíyèsí tí mo kàn fẹ́ pè ẹ́ sí ni pé ìsídà kó o máa bọ̀ láti hospital kó o gbé ọmọ wánú lé láàyè ọ̀rọ̀ tó bá ti jẹ́ òkú ọmọ náà ni láti bẹ̀ máa gbàbẹ̀ lọ lé inú ọ̀fíìsì. gbàdúrà àdúrà ló ń gbà òun la fi ń ṣẹ́gun. you know I love you very so much. Ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù wo ló ń bà ẹ́? Nǹkan tí ìbá ní ṣe mi ò lè promise ẹ̀. Mo ti promise ẹ gbogbo tí mo promise màá ṣe fún ẹ. Èmi náà ni kò ní dọ̀là. Kí ló ń bẹ̀ lẹ́rù? Feel free ṣé tí gbọ́ i appreciate you so much kò sí wàhálà ọ oh, Tẹmíládé sorry èlò ló wà bẹ́ẹ̀ báyìí five million five million naira okay have it yeah. five million ló wà bẹ́ẹ̀ péjú ìwọ ló ní eh, kọ́kọ́rọ́ mọ́tò ìgbà kó máa gbé lọ. Kọ́rẹ́dé. Hmm. <laughs> yes there. ní ṣojú mi. Tẹmíládé keep quiet ọmọbìnrin tí mo love nígbésí ayé mi nìyẹn yes i'm just managing you take it or you leave it olólùfẹ́ mi tọ́lọ́run kọ mọ́ mi látòdì ọ̀run nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ so never in your life ask me a such question anymore right get back home get inside my friend. kéèkì wọn lọ wáyé bí kéèkì tó nínú ilé. ṣé wọn lọ wáyé kéèkì tó nínú ilé. ṣé wọn rọ ẹsìn. Tèmiládé be very very careful. Kọ́rẹ́dé. Ilé àìtí ń ga jọ nílẹ̀ lọ. Lẹ́nu ti ti ẹsẹ̀. Yes of course. Ah, ṣé olùkọ́ wa rún mi ni? Ah, kí ló dé? Mo ní òní gbé mọ́tò ọkọ̀ jáde, olóhùn jáde, tó bá gbé dání mo sọ fún ẹ. Ṣé wọ́n fi ṣe ẹ̀dí? Ṣé bad luck ni ẹ ni? Bad luck ni ẹ. You, you are talking to me like that. Who are you? Do you realize I am your husband? Ṣé ṣe gbogbo ẹ̀rọ sọ́jà rẹ̀ husband òfowó nìyẹn? Ẹ tó gbé bọ́lá gbogbo mi kì wọlé kì í fi take care. Mo dé ẹni kọ̀wọ̀ oúnjẹ náà ni. Mo fẹ́ mọ́tò òfin láṣídẹ́ẹ̀tì. Wọ́n fi ṣí ẹni láti fún ẹni ìkọ́bá yìí àfi kí n bá lọ kéèyàn lọ ni. Ṣé wọ́n fi ṣí ẹni ó fẹ́ pa mí ni? Èmi ọkọ ẹ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ayé ìgbà tó ń pariwo shoemaker shoemaker ìgbà yẹn ti lọ o gbogbo nǹkan tí mo jẹ́ tí mo dìlé ni kì í ṣèwọ ọlọ́run. God I made you. Your Lord do well. I made you who you are today. Èmi. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Tèmilade. Do I give loss? I give loss. I, I call the shot. Ok ok mi ní time láti bẹ hakiru ibi tí mo fẹ́ lọ ìmọ̀ àlọ́ màdé and this is the cat. Wọ́n ìparí mọ́ púpọ̀ ẹ̀wọ̀n ọ̀bí dá. Ok. Babalaba ba ẹ̀wọ̀n ọ̀bí dá mọ́tò yìí ò lè gbé jáde. tí wọ́n bá bí ẹ̀dá àtẹ̀míládé tí by the time tí n bá wọ mọ́tò tí n bá start kò dúró sójú kan tó bá dúró tì mí bá mọ́tò yìí padà kó kọ́ mi. kọ́lọ́dé ẹ̀rọ ló pa kó tó pa èmi eh. èmi àpá ẹ̀ máa pọ́ lọ́pọ̀ máa tuntun tọ́lọ́pàá bẹ́ẹ̀ mo sọ fún ẹ ìwọ mú mi. ọkọ mi ò kọjá wọ́n máa pàdà nù máa pàdà nù kò ní bẹ́ẹ̀ fún ẹ kò ní bẹ́ẹ̀ lẹ́nu you máa bẹ́ ah, I will kill you one day yes I will máa pàdà lẹ́nu I will ah, kò ní yes somebody should ah, help. Ah! bí àlàyé ṣe rí nìyẹn. exactly bó ṣe la náà ni mo ṣàlàyé. wọ́n à ń jẹ́ kọ́kọ́ gbé báyìí pé alágọ̀ bọ̀ nígbà míì ọlọ́run máa ń fúnyàn ní àpẹẹrẹ àfi nǹkan kan ṣe sábàbí àfi ṣàpẹẹrẹ fúnyàn kí n lè tún ara mọ́ ìyàwó tó nífẹ̀ẹ́ tó ń ṣe dáadáa sí ẹ báyẹn kò lè lérò àti pa ẹ kókó yìí raise yẹn náà do you understand? ṣùgbọ́n gbogbo bóyá sọ̀rọ̀ ẹ lọ ọkàn mi ń sọ fún mi pé this is not the correlated mi mọ́ ẹ̀bùn tí ọlọ́run bá fún ẹ mi tí rí ẹ̀dá ọlọ́run bá kan láyé tọ́lọ̀ tó fún rí ó ṣe ó lè padà wá wà lọ́la o bọ̀ ní ọjọ́ èní mo ò tí ì rí ẹ̀bùn yẹn mi wá mọ ẹ̀ṣẹ̀ tó ṣe lọ́wọ́n ọba àbí wà kan ló ń hù tí gbogbo kìnìún yẹn fi wá kó lára ẹ níwọ̀ tó ẹ pé tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sẹ́nìkan ìmọ̀ràn tó bá gba ẹni yẹn báyìí tẹ́ni yẹn bá ti tẹ̀lé àbúrò yẹn fò dání àbí tí nǹkan kan bá ń ṣe èèyàn tó sọ fẹ́ ni pé ah, ẹ ti ṣe nǹkan kan rí ẹ ronú sí i ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ báyìí nìkan ṣe báyìí nìkan ṣe báyìí nìkan ẹni ẹni máa ṣe kí nìyẹn gbogbo nǹkan tó lẹ̀ ṣe ni ó máa tán. kí ni nǹkan náà tó wá dé tó yẹ mo sọ pé asabula ilẹ̀zín kì í ṣe pé ó ṣe lọ́run torí ọlọ́run bá ọ̀gbọ̀rọ̀ bínú sí wa àmọ́ tápé nǹkan kan ló bá ń ṣe tó ṣe mọ́ tẹ́tẹ́ lájọ máa ń pàdé ní mọ́ṣáláṣí lásùbá ni o ó ti ń dẹ̀ méjì àbẹ́ mẹ́ta sí i láàrin ọ̀sẹ̀ gbà wọn ǹjẹ́ mi à ní rí ẹ ọjọ́ mi ìgbà tí gbogbo èèyàn ti kírun tán pátá ni wọ́n yìí máa bọ̀ lágùn mẹ́sàn-án. ọkú mo dẹ̀ máa ń kírun. o gbọ́ ìgbà tí mo sọ ni ó ń lọ déédéé ńgbà kan ó tún tó stage kan gbogbo ẹ fà sẹ́yìn tó yẹ pé yẹn náà bá a ni ó ṣe tẹ́ra mọ́ padà kọ́ lọ́run bá tún jogún ẹ̀bùn yẹn fún ẹ padà. à ń lálàá à ń lálàá la issue of our lives kò kò kò jẹ́ nǹkan ló tèmi náà. ọ̀nkú ọlọ́run kó ṣe dáadáa fún wa ṣe rí bí gbogbo nǹkan yẹn ṣe ń lọ kò yé mi náà tẹ bá wo ọlọ́run kó jọ kó má fi àtijọ́ àti mu wa kó má fi síbi tí ó nira mo kọ̀ọ̀kan wá sí máìlì nísinsìnyí bóyá kí n decide pé bóyá kí n má gba nǹkan kan lọ́wọ́ ìyàwó mi mọ́ kí n sọ pé gbogbo nǹkan kó ṣàkó dání because inú ilé hot everything ò yé mi mi ò wà comfortable mọ́ lo irú àláì ẹ̀dẹ̀ sọ pé bóyá lásán ni àbí nǹkan kan ṣe mọ̀ ó bà mí lẹ́rù ọlọ́run kò ṣe dáadáa fún àbí kílẹ̀ fi pé mo lè ṣe òǹkú. ọwọ́ ti ẹnìyẹn kò sí o ọwọ́ ti tiẹ̀. mi ò lè dá nǹkan kan ṣe fúnra mi. èrò ẹ̀ tó bá fẹ́ dá nǹkan ṣe fúnra you will. ẹ ṣe mọ̀ kí n kí n kàn ṣáà on my own kó má kí tó bá ti raṣọ fún mi kí ni mi ò fẹ́ tó bá ra bàtà kí ni mi ò fẹ́ anything tó bá ti kí n ṣe mọ̀ bóyá ọlọ́run tún lè àbí iṣẹ́ iṣẹ́ yìí rò pé kò sí nǹkan kan di ọ̀rọ̀ ìṣá báwo ni mo ṣe ni mi ní lè ṣe lè ṣe nǹkan fúnra ra mi ṣé gbogbo nǹkan ṣóṣà wà òkè ṣàwọn kúṣẹ́ rò bẹ́ẹ̀. tó bá gba nǹkan tó fún ẹ yẹn o fẹ́ lọ jí owó olówó níta nàbí mi ló fẹ́ kí n fún ẹ. tó o bá ní lọ́wọ́ tó ní kí n fún ẹ kún pẹ̀lú àṣẹ tó lọ́run I will do that but ẹ eh, gbogbo nǹkan tí ìyàwó mi ṣe fún mi nígbà lọ́wọ́ ẹ̀ mò ń tán ra ẹni. ọlọ́run akọ mi mọ̀ ṣe. àjọkọ gbogbo àmọ̀ ṣe. Hmm. ọ̀nkú ẹ ṣé mo dúpẹ́ pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi ojú òní tì yín àgbà yín àdálẹ́ hmm. ṣe rí ohun tí mo fi pè yín ní orí ọ̀rọ̀ Kórèdé àti Tèmiládé toró nílùú ò ní fẹ́ kí ìlú òun ó tù ah n tó ń ṣẹlẹ̀ ní ilé yìí ọ̀dà owó ń sọnù owó sọnù lónìí owó sọnù lọ́la tí ì sì ìṣòwò kékeré. owó ń sọnù. èmi tiẹ̀ kọ́kọ́ rò pé àbọ̀mọ ẹlẹ́gbẹ́ ni tèmiládé ni alóore fìdí ẹgbẹ́ múlẹ̀ pé kán bá dẹrù ẹgbẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ síbẹ̀ ń wá ń burú sí i mo sì wá rí i pé àwọn méjì péré wọn bẹnu ilé ọmọ mi sì sọ pé òun máa ń lálàá pé Kúrèdé a máa kówó fóbìnrin kan lójú oorun kó máa ṣe pé ẹnìkan ni ó mọ ṣiṣẹ́ ẹnìkan ni ó mọ kówó dànù tí mo lọ kówó fóbìnrin ta òun ló jẹ́ kémi ó pè yín ẹ dákun. ẹ ọ̀nkú sẹ́ẹ̀ má bínú mo fẹ́ sọ kankan ẹ mọ́mì. Hmm ṣe rí pé látẹ̀kan tẹ́ ń sọ̀rọ̀ ṣe rí pé mi fèsì kankan bí mo ṣe wà mọ́ mi mo fi ọlọ́run bẹ Elédùmarè mo fi ṣẹ̀rí mi ò tó bẹ́ẹ̀ láyé wọn ò bí mi dá mi ò tó láti gorí obìnrin mi láéláé and bí tèmi ládé náà ṣe wà yẹn mọ́ mi ẹ ò bí dá ọ ò bí dá àyàfi tó bá jẹ́ pé àlè lẹ́bi fún mi ọkùnrin kọ̀ọ̀kan yes ọkùnrin. kọ́lé ṣé ẹ múlẹ̀ ni. mọ́ mi àmúlẹ̀ ṣùgbọ́n tó wà láàrin èmi àti ẹ̀ ó lágbára gan yes tèmi Can any man touch you? Uh Mm-hmm. <sighs> Ẹ ṣé mọ́mí, ẹ pẹ́ fún wa. Ara mm-hmm. ẹ̀yà kú. Ẹ ń jó oúnjẹ mọ́ lọ́wọ́, kò ní kán lẹ́nu yín lágbára Ọlọ́run. Tí wọ́n ládé, inú àdùn ò ní kábàámọ̀ pé kí ló fẹ́ ọkọ ẹ fún òun náà ní kábàámọ̀ pé òun ṣe fẹ́ ọlọ́run lọ́ba tó tó ilé ẹ má jẹ́ ká gba ìṣù láyè mọ́mí ìwà tẹ́ sọ lẹ́ẹ̀kan tí wọ́n bá ń sọ̀rọ̀ inú ọ̀rọ̀ èèyàn ni kí wọ́n fi làákàyè èèyàn dára ẹ̀ sí ẹ lé ẹ kọ́kọ́ rò pé bí abẹ́lẹ́gbẹ́ lọmọ yín ẹ fi ìdẹ́gbẹ́ múlẹ̀ síbẹ̀síbẹ̀ kíni ẹ̀ tún peléke sí ni bó ṣe yẹ kábíyá máa ń ṣe ẹni tó wẹ̀ ń sọnù ó dandan kínú bí kára kan o tó lẹ́ni owó ńláńláńláńlá ló ń sọnù but at the same time náà ẹni tí kò jalè táwọn èèyàn fojú olè wò àbí tí wọ́n dún mọ́ directly tí tí ẹ ń fojú olè wò àbí ẹ tí wọ́n wá sọ kò lójú pé ah, Ah, ìwọ ló já á sọ̀rọ̀ àbí kó react ẹ lọ́mọ yín ńlá láyé pé ó ń kó fóbìnrin kan lójú oorun dẹ́gbẹ́lẹ́ nǹkan tó ń tà láti sọ̀rọ̀ pé bóyá ohun tó ń jí obìnrin kan ló ń kó fún. ọmọ ẹ̀ owó ẹni tó ń kó yìí ló ń kó fóbìnrin bákan náà lòun náà ńlá la pé ẹni ìfẹ́ pa òun. Ah. yá ṣé ẹ ti wá rí i pé ọ̀rọ̀ ti di ewúrẹ́ tó wọlé aláwo ọ̀rọ̀ ti dọ̀rọ̀ sòrò tá a bá ṣọ́ra ṣe ìwọ̀n létí ọlọ́run bá ń dèédè tó tó fún rẹ̀ ká má gba èṣù láì kó dàrú ọgbọ́n àgbà tẹ fi ń bá wọn tó bọ̀ láti lẹ̀ wá ní kẹ́ ẹ máa bá wọn fi tó lọ ẹ pọ̀ tún ẹ pọ̀ sí ká má ṣe pẹ̀sùn wọn náà my dear anything at all count on me. Just give me a call. gbogbo nǹkan tó bá ròyìn lójú ẹ pé àwọn míì ti dọmọ yín. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó ti dọmọ yín. bẹ́ẹ̀ni. àá tún mọ ìgbésẹ̀ mi tá a máa gbé. ó fún ọmọ bẹ́ẹ̀. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o. wà á lè kún sàlám. ẹ sọ pé tún rí mi ẹ jọ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ ra yí kalẹ̀ ẹ wọ oyún tó wà nínú mi tí mo bá ní kí n ka iye ìgbà tí mo ti ń lóyún tí mo ti ń bí àbíkú kó má ṣe sọ ṣe wá rí tọ̀tẹ̀ yìí afa ó wù mí kí n fi bábí yìí ẹ jọ torí Ọlọ́run gbogbo nǹkan tẹ bá lè bá mi ṣe gbogbo àdúrà tẹ bá lè bá mi gbà gbogbo gbìyànjú tẹ́ bá lè bá mi gbà ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ bímọ náà mi láyọ̀ àtàlàáfíà ẹ ṣàánú mi. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin ìyàwó àtúyọ̀sí mo bá ń dúpẹ́ pé ẹ ṣẹ́rí padà wá sọ́dọ̀ Ọlọ́run ọba torí pé ẹ mọ̀ wípé Ọlọ́run níjọ́ Ọlọ́run torí astagfirullahi ilẹ̀ azim kọ́lọ́run bá ṣe àfọ́jì fèmí náà torí gbogbo wa ẹ̀rí lẹ́ṣẹ̀ ni wá ṣé wàá rí oyún inú yìí ní agbára Ọlọ́run ọba ní agbára ọlọ́run bá wà láyé tẹ̀láyé súnmọ́bí láyé lè sí láwùwà ọlá nǹkan mẹ́ta tí ò ní di méjì ọlá méjì tí ò ní dẹyọ kan ọlá àjẹkàn ṣoṣo ọlọ́run ọba ṣé ẹ rí oyún inú yìí ẹ ó fi bí ọkùnrin àbíró ẹ ó fi bí obìnrin àbíyè ẹ ó tún ní bí àbíkú mọ́ ní gbèsè ayé yín. àmín àmín àmín ẹ ò ní bí àbíkú mọ́ ọlọ́run ọba ọlá bísí fún àmọ́ ìlú tabaraka lesi bi yadi mulku wa la kulli shay qadir allazi alaka lil mauta wal hayata li yabwakum ayyukun asanu amala wa huwa asisud ghafur allazi alaka sabwa samawati tibaqo wa man tara fi al-kiraman min tafawwud fil basal hatara min futuri al-fatiha بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ẹ fojú yín panu yín alhamdulilah sọkè alhamdulilah alhamdulilah alhamdulilah alhamdulilah alhamdulilah alhamdulilah. <laughs> èmi lajẹ kí ni mo gbọ́ tó jáde lẹ́nu ẹ̀ ṣé èmi ni láolú àbí. <laughs> jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tèmiládé tó bá jẹ́ pé kì í ṣe pé ìfẹ́ tí mo ní sí ẹ àti pé orúkọ ẹni tó ti fẹ́ rí tó ń jẹ́ láolú yẹn ó ti kú kò sí láì mọ́ mo fi ọlọ́run ṣẹ̀rí fún ẹ mo máa sọ fún ẹ pé àwọn ọmọ méjèèjì tó bí fún mi èmi kọ́ ni mo ní. kí ni ò no no no listen and listen good kò sí nǹkan tí ò possible àti rí ọkọ àti ìyàwó tọ́jọ́ wà nínú ilé matrimonial wọn nínú bedroom tí ọkọ pẹ̀lú ìyàwó jọ sùn tó ń ṣeré ìfẹ́ nígbà tí ìyàwó máa pariwo orúkọ àlè ló ń dá wáì tí ọkọ wà lórí ẹ̀ tóun wà ń sàlẹ̀ orúkọ àlè ló ń dá so that shows pé nǹkan kan tún ṣì ń come up but uh, you have to be very very careful have your seat. ẹ ló fẹ́ bá mi sọ̀rọ̀. yà mo fẹ́ bẹ̀ sọ jókòó. àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan fún àtibí tá ti bẹ̀rẹ̀ àtibí tá bàdé lọ́wọ́lọ́wọ́ báyìí èmi àti ọ̀nkù mi a kan so mo máa need láti mọ bí mo ṣe fẹ́ trace ìlú mi ibi tí mo ti wá gangan mo fẹ́ débẹ̀ tí ò ní pẹ́ tí ò ní jìnnà because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi kò yé mi rárá kò yé mi kò sí gbogbo okòwò tó ń dá mi gbogbo ẹ̀ ń parun ni tí n bá fọ́ọ̀kan lè kò ní bọ́ sí tí n bá ṣe tọ̀hún ó máa bàjẹ́ so ó ṣeé ṣe kó jẹ́ pé tí n bá dénú agboolé wa bóyá àwọn nǹkan kan wà tó yẹ kí n ṣe àbí tó yẹ kí n mọ̀ tí mi ò mọ̀ bóyá nǹkan ẹ̀ ló affect mi bóyá nǹkan ẹ̀ ló affect mi ni ò jẹ́ kí gbogbo nǹkan tí mò ń dáwọ́lé kó yọrí sí rere so a máa need láti mi ò lè continue láti máa jẹ́ arúgbó fún ẹ gbogbo yá gbogbo ibi téèyàn try sí o ti try kò sí nǹkan tó ṣe fún mi kò sí everything gbogbo ẹ̀ náà tá a bá gbé lè pọ̀ ó máa jábọ́ ni tá a bá gbé tán ó máa jábọ́ ni sojọ́ mélòó mo fẹ́ máa fi ṣe yẹn di so mi àti ọ̀nkù mi ti conclude máa ní láti láti wá bí mo ṣe fẹ́ débi tán ti bí mi mo fẹ́ lọ sínú agboolé yẹn bóyá àwọn ló ń ṣe nǹkan kan tó affect mi ni o bóyá mi ló yẹ kó ní nǹkan kan tó yẹ kí n ṣe ni tí mi ò ṣe so that I lè continue in this way ó ti tó time báyìí. bí ìgbà wo la máa fẹ́ lọ? tá fẹ́ lọ báwọn kò ní pẹ́ kíákíá ni mo kàn fẹ́ kó gbọ́ ni kò ní pẹ́ kò ní jìnnà kíákíá báyìí lọ lọ́wọ́ ni. ṣé èmi àti ẹnìkan lájọ máa lọ. no no no no èmi àti ẹnìkan kọ ó máa lọ sí school máa lọ kó àwọn ọmọ mi wá ó máa sọ fún àwọn tíṣà wọn máa gbààyè so a lè jọ yọjú sílé àbí kí ló fẹ́ ah, so àwọn máa ṣàmọ̀lú bàbá wọn ah, so oye jẹ́ ni kí lè wá prepare àtàfẹ́ jẹ báyìí ṣe lọ máa kó pẹ́ o ṣé wọ́n pé inú ti ń bí mi tó bá ti pẹ́ mi ní jẹ. pẹ́ àkúrò èdè láìpẹ́ jẹ. I love this lady so much. ah báwo ni. ah ẹ sir. ah how are you my brother. Oh, okay. bẹ́ẹ̀ni sir. báwo everything. dáadáa ni sir. ọmọ eh, ojú ìṣá. ah ara o. no o tiẹ̀ lè mi because ẹ̀yin sì kéré gbọ́ngbà yẹn ah, ah, wo bí àwọn èèyàn mi kan dó sí ẹ̀gbẹ́ kan bẹ̀ yẹn so try láti bá mi mú ọ wọlé lọ́dọ̀ ìyá ológi ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan fi nǹkan rán mi sáwọn pẹ́rẹ́ǹtì mo fẹ́ sáré drop ẹ̀ fún ọ ní mo ní kó mú ọ wọlé mò ń bọ̀ sísìn. ṣe ìyẹn lọ́dọ̀ yàrá sàlátù. o ti gẹ́ ẹ tiẹ̀ màmá ológi bá mi mú ọ síbẹ̀ ṣùgbọ́n God bless you thank you. o ṣe mú ọ wọlé right. dárí ẹ ká sọ o. da ta nìyẹn. ẹ yà sà ẹ yà sà. pẹ̀lẹ́. ẹ yà sà bọ̀dá kan ni mo rí tàwa náà àwọn àlejò fẹ́ rí pé kí n máa mú wá sọ́dọ̀ yín sà. ẹ sà. ẹ sà. ẹ sà kí ni mo lè o. ẹ lọ sà. ẹ sà. ẹ mo mọ̀ mórí rẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ mà. tòléládé. Ah, èmi àtọkọ mi lájọ ń bọ̀ láti èkó àtàwọn ọmọ àti ọ̀nkú ọkọ mi ó ṣáà ń tẹnumọ́ ìyálógi ìyálógi mo ní ìyálógi kan lèmi mọ̀ bí báyìí torí gbogbo bí báyìí pátápátá ni mo mọ̀ ibi tí mo dàgbà sí lélẹ̀ kò yé yín wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bí ìmọ̀ ìyálógi tó ń sọ torí mọ̀ pé ìyálógi sì mo mọ̀ láolú nìkan lọmọ tẹ̀bí mi rò pẹ́ bí mọ̀ mi àmọ́ kúrò délé lẹ́yìn jẹ́ ó dẹ̀ fi ń yé mi pé mọ́mí òun ìyálógi ń gbé bí báyìí. jọ ṣe sùúrù alàgbà báwo lẹ ṣe jẹ́sẹ̀ nìyẹn. ọ̀nkọ̀ ẹ̀ náà ni ọ̀nkọ̀ tuntun tí mo mọ̀ mọ́ náà lè lé lẹ́kọ̀ọ́. ẹ ṣe jàre um, tíwádàdé. sá. bí ọ̀nkọ̀ ẹ̀ ni mo ṣe jẹ́. Ah, bí ọ̀nkọ̀ ẹ̀ báwo sá. ọ̀nkọ̀ ẹ̀ ọ̀nkọ̀ ẹ̀ oní bí ọ̀nkọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni bí ọ̀nkọ̀ ẹ̀ bọ́ ṣe ṣẹlẹ mi ò mọ anybody nínú ilé mi tó ń wò yìí. oh yes ṣùgbọ́n mi um, ẹ̀ ṣaráàlú yìí. excuse me ẹ má bínú. ibo lòun náà gbà látẹ̀kọ̀ báyìí ló fẹ́ kí ọbẹ̀ yẹn kò kúkú dẹ̀ wọlé. àdìtú wà nọ́rọ̀ yìí. èyí náà kò fún àgbàlagbà ẹ fojú àgbà wò àmì. because ẹ̀lú alàgbà èmi ṣì ní olórí ẹbí ilé yìí ah, lóòótọ́ àánú àti rìngbà rìn gbòòrò mo dẹ̀ lè sọ pé nígbà tí máa padà sílé. Si láolú ti jẹ́ ọlọ́run nípè. bẹ́ẹ̀ni what pẹ̀lú gbogbo ohun tẹ́ ń sọ yìí ìrírí ni bàbá ọgbọ́n àròjinlẹ̀ ni bàbá ọ̀rọ̀ mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí jọ́sí ẹ mi ní. ọ̀rọ̀ jẹ́ nǹkan tó ń rọ. kí ni sá. ẹ jẹ́ ká lọ. ẹ jẹ́ ká dúró de ìkílẹ̀ ń rò. ẹ ẹ ẹ ẹ. bí bàbá ṣe ń sọ̀rọ̀ yìí ni. ẹ ẹ ẹ ẹ ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ àìkò ilé máa ah! ah! ẹ má jẹ́ kọ́rọ̀ mi ó jọ yín lójú. abẹ́gbọ́ tó bá jẹ́ ẹni tẹ́ ẹ wí ibi tá a gbé ṣíṣe rèé ó yà yín lẹ́nu. ẹjọ má bínú sá ẹjọ ẹjọ iṣẹ́ kò gbọ́dọ̀ jẹ́ báyẹn náà. kò síbi kò síbi ẹni tajọ ń bọ̀ ẹni tajọ ń bọ̀ tó dẹ̀ bọ́lẹ̀ mẹ́rin tó ṣe pé ká. kí mò ń káńpì wíwí. eléyìí tuntun lójú mi èyí tí mo sì kọjá ní ìlú òwò pẹ. ẹ rọra bá wọn ẹ rọra o. bàbá ráìtì ìjọ tiẹ̀ ni tí mo mọ̀ sì ń jẹ́ ní tí mo mọ̀. kò ní fọ́nìṣà o abẹ́. èmi Kòrédé náà ni Láolú bẹ́ẹ̀ sì ni èmi Láolú náà ni Kòrédé gbogbo bí mo ṣe rìnrìn àjò mi àdìtú ńlá ni lọ́dọ̀ Elédùmarè pàápàá jùlọ kó tún lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọmọ ènìyàn pátápátá orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà o láti lè dun ìyá mi nínú torí ẹni tí a kọ pé kó bí mi sílé ayé gangan gangan ẹnìyẹn náà ò ní sùúrù ni hmm. ẹ̀dá ènìyàn ò mọ bí ọ̀rọ̀ ilé ayé sì jẹ́ ìran kan ń lọ bẹ́ẹ̀ ni ìran kan ń bọ̀ ni ní kété tá a bá ti yú ẹ̀mí kan jáde lára ìṣẹ̀dá èèyàn kan tó bá ti di òkú bẹ́ẹ̀ ni a ò fi ẹ̀mí náà sí ara ènìyàn kan gẹ́gẹ́ bí aláboyún ṣe fẹ́ bímọ yóò sì bí ẹni náà sílé ayé ṣe wá rí aláboyún tá a kádàrá pé yóò bímọ wá sílé ayé aláboyún náà ní sùúrù ni tipátipá báyìí ló wà fífi ó fa òun fa ló fi fa mi wá sọ́dọ̀ ara rẹ̀ nígbà tó jẹ́ pé àkókò tó yẹ kẹ́mi jáde lára mi àkókò náà tí ì tó ìdí wa lélẹ́yìí tó jẹ́ kí n lọ di àkúdáyà sílùú bọ̀mí tí mo wá fi ń jẹ́ kórede níbẹ̀ láti padà wá fi dùn ìyá mi nínú nígbẹ̀gbẹ̀yìn ìyá mi àìgbọ́ràn tí wọn gbọ́rọ̀ sí lẹ́nu ni òun ló jẹ́ kí n kú kò èyí ló ṣokùnfà tí aláboyún ṣe fi ọ̀nfà ọ̀fà tó fi fà mí lójijì tó yẹ kí n wá padà sínú ẹ̀ tó fi bí mi wá sílé ayé tó bá wá jẹ́ pé mò ń gbàdúrà ní gbogbo ìgbà lóòrèkóòrè ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀nfà aláboyún yìí tó fà mí lójijì ó ṣeé ṣe kó má rí mi fà débi tí màá wá sílé ayé lásìkò tó ní kí n máa bọ̀. Hmm. àyà mi tèmi ládé. Hmm mo fẹ́ rọ̀ mo fẹ́ bẹ̀ torí ọlọ́run ọba tó dá wa sílé ayé bá mi ṣe ìtọ́jú àwọn ọmọ mi dáadáa má jẹ́ kí nǹkan kan ṣe wọ́n nítorí pé arábìnrin tó yẹ kí n lọ sọ́dọ̀ ẹ̀ ó ti ń rọbí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó sì sí ìdúró tí ó sì bẹ̀rẹ̀ fún mi torí pé àkókò mi ti tó báyìí láti padà sọ́dọ̀ ẹ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà. ẹ má gbà mí wá ẹ má nàìjíríà kọjá sókè ìlú. mo ti gbẹ. ìwọ mi yé. that's okay. arábìnrin. ẹ jọ sà bàbá kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ o ẹ jọ ẹ jọ wá farabalẹ̀ jọ lọ́wọ́ ní kú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe wò mí sà bẹ́ẹ̀ ṣe wò mí mi dada. no no no no no. it's okay okay it's okay it's okay. bó ṣe ń jí àrẹ nufẹ ló ń jí àrẹ nufẹ mi ṣé wàá wo mi dáadáa bàbá tó ń wo èmi mọ̀ wọn rí o mi ń bá ọkọ ẹ̀ tán ara ìyá èmi mọ̀ wọn rí ọlá wípé ó jẹ́ ọmọ tó dáa àjọ ń kírun nínú mọ́ṣáláṣí kan náà ó mú mi bí ẹ̀gbọ́n mi náà mú bí àbúrò gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtòrí mo ṣe máa ń bá yín dá sí o surprise lele. jẹ́ fún mi mi ìrírú ẹ̀rí ń gbèsè mi rí now bóyá ọlọ́mọba ṣe wá kọ ìrìn àjò ẹ̀dá ló máa rìn o ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ jù báyìí ẹ̀wọ̀n ẹbí ẹ̀ pàápàá ò gbọ́dọ̀ gbọ́ sí pé bóyá kó dáyà kan ló bímọ fún mo fọlọ́ bá bẹ́ẹ̀ o mo fọlọ́ bá bẹ́ẹ̀ o. ìyá wa ọwọ ṣe é nígbàgbọ́ bẹ́ẹ̀ bá wá nígbàgbọ́ bẹ́ẹ̀ bá wá dàgbà ṣe é gbà wípé ọmọ ni ó padà wá sí yín àfà <laughs> ẹ bá tàn mí nínú ìtàn. láàyè láàyè láàyè. àfà ṣé ẹ ti gbàgbé pé mo sọ fún yín pé Abdulrahman Ọláwúrú nìkan lọ́lọ́run fún mi lọ́wọ́ mi níwájú bẹ́ẹ̀ ni mi sì ní lẹ́yìn ṣé Abdulrahman Ọláwúrú tó ti kú ló máa wá padà wá sí ni abẹ́rù ó ṣe wà ní ọmọ mi. ìyá wa ìyá wa ibẹ̀ ń gbàdúrà ẹ sì ń ké pe wáìdù àníkẹ́ ní ìgbàgbọ́ sẹ̀ bí n ṣe ń bá yín sọ̀rọ̀ mo nígbàgbọ́ pé ọmọ ní ó padà sí níbi tẹ́ ẹ bá tẹra mádùúrà yín ní gbígbà ohun gbogbo padà wàá já sẹ́yìn àtayọ̀ fún yín. ọlájà ọmọ yín rèé. ọlájà ọmọ yín rèé ẹ ṣeun. arákùnrin sá ẹja lè tọ́jú rẹ̀ ẹja tọ́jú rẹ̀. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rọbì alami. <laughs> ṣe wáyé pé ọ̀rọ̀ àtọ́kọ̀ ìjókòó lọ. Ah, ẹ wo. <laughs> ṣebí Abdul Faruku náà rèé tọ́lọ́ ń padà wàá pèsè fún wa ó ti ń kájọ́ báyìí ó ti ń kájọ. <laughs> kọlọba àwọn dàgbà ẹ mo fẹ́ kẹ́ nígbàgbọ́ yìí pé tí àsìkò kan ò bá tí ì tó bí ẹ̀ ń bá fi agídí ṣe tó fi ọgbọ́n àti agbára kan fà kò ní tọ́jọ́ hmm. torí gbogbo nǹkan láyé òye ọlọ́run wọ́n fẹ́ kẹ́ nígbàgbọ́ yìí ilé ayé ìran kan lọ ìran kan bọ̀ ni bí àwọn kan ṣe kú ilé ayé bẹ́ẹ̀ ni wọ́n ń bí àwọn kan sí ilé ayé òye tá à ń sọ yìí àwọn àfa àgbà àti àwọn tí ọlọ́mọ fúnra káyì lọ́lọ́mọ fi irú kan báyìí hàn tí wàá rí gbogbo nǹkan láyé yìí mo fẹ́ kẹ́ ẹ nígbà pé àdúrà ni gbogbo nǹkan torí àdúrà ó ṣe é fìlè mọ̀ mẹ́ni. àdúrà ló lè ṣe gbogbo. tó bá ń sọ wípé ta ló èmi kankan ló lọ́pẹ́. Ah, <laughs> ẹ wò bí mo ṣe wà yìí ah, tẹ́nìbọ̀dì bá gẹ̀ẹ́sì inú mi kò lè kọsẹ̀ èmi nínú mi dùn jù ní gbogbo àgbáyé nítorí pé ẹni tí wọ́n ti wòye pé kò lè pàgọ́ ni mí tí mo wá ṣe bẹ́ẹ̀ tí mo ń kọ́lé aláàárín èmi tára yìí ti ròye pé mi ò lè bá bìrú mi ò lè bá bìyè ọlọ́run wá dùn mí nínú wá ṣèyanu ẹ̀ fún mi èmi náà wá dẹni tó ń gbọ́mọjó ah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe rí lórí ọ̀rọ̀ àìrọ́mọ bíi mo ti gbìyànjú. kàn dáadáa ló lọ́n fẹ́ ṣe fún ẹ àsìkò ni ò tí ì tó àbọ̀rọ̀ mi ò yẹ àsìkò ni ò tí ì tó tásìkò yẹn bá tó ìyanu lọ́lọ́run ó kéré fọ́lọ́ láti ṣe. padà táǹpà àkókò rẹ ò tí ì tó sọ fún mi èyí owó lákòókò rẹ ò ní fẹnu sọgi ta ló ní bímọ igbó lónítọ̀ wọn kù sí òkè pẹ̀ òsùn wo iwájú èmi abínú oògùn lọ́wọ́ yìí gbágínábàrà pàpọ̀ òsè kẹkẹkẹ ní bàbá àgbàlagbà fáwọn òbí òye ọ̀dẹ ọ̀tọ́rọ̀ apẹ̀rẹ̀ dẹ́nu wèrè nù mọ́dé yìí bọ́ bá dé bẹ́yẹ́ Olódùmarè ọba kọ́mọ fún ọ èmi wà nípò tí ẹ kọ́mọ fún ọ bọ́ bá léèyàn àgàn ni látòdì ọ̀run wá bọ́ bá déwájú èmi yóò bímọ mọ́dé yìí sọ pé o ti lóyún mo ti lóyún sọ pé o ti bímọ mo ti bímọ súnmọ́ òkè súnmọ́ òkè ó yá jíjó ọlọ́mọ jó jó sósì jó sọ́tù jó sósì ọmọ tó yọ sí sọ́ọ̀rí pé ọtí jẹ jíjẹ ọtí ti mu mímu ọtí wẹ wíwẹ̀ àti ìdájọ́ ìbọn ló ti rí. Ah, bàbá àṣejẹ yẹn ti kọ bàbá. àìsàn bẹ́ẹ̀ sọpọ dùn ó jẹ ọmọ oníkòrò lẹ́nu rẹ. ọwọ́ adébí tá a dé báyìí ọ̀ya tẹ́wọ̀ rẹ ẹ̀ tọ́ la yé ẹ bá ń gbé wá ibi tó bá wá o ẹ ṣeun ngbà <laughs> gbé dáadáa má jọjà bọ̀ lórí ọ̀yà gbèsè ẹ̀yìn ọmọ rẹ nù. Eh? bọ́mọ sẹ́yìn. ayà. mọ́jọ jábọ̀ o ọ̀yà tó tẹ́wọ́ rẹ. aṣọ tí e kàn án tọmọ náà ní jábọ́ lẹ́yìn rẹ̀ ẹ ṣeun. ọ̀yà ìrónú rómọ́ra rómọ́ra rómọ́ra. láì sọ bẹ́ẹ̀ mọ́ ro mọ́ ro. dúró kí ló kù báyìí téèyàn bá pọnmọ tó fi rò sí kí ló tún kù ọjà tó ọjà tí èèpọ̀jọ́ níjábọ̀ ẹ mú ẹ ṣeun ẹ ṣeun ó tó dìrò dìrò ìdí abiyamọ òde ọ̀run ọ̀yà san san tó lè ti san ọjà mọ́ mi. ọjà ń bẹ lọ́wọ́ ò gbọ́dọ̀ rí ìgbín tó rí lọ́jọ́ kìíní ojú rẹ̀ lẹ́bọ̀ ni. Hmm ọ̀yá ìjọ ọmọ nù ọmọ ti bẹ lẹ́yìn rẹ o ọ̀yá má ti kọ́ ọmọ jó o jíjú ọmọ tó yọ sí jójú ọmọ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kọ́ jójú ọmọ tó yọ sí jójú ọmọ ọmọ ní bẹ̀rẹ̀ ayé jójú ọmọ. my dear my dear ó tójú bọ́lé òrì tó tó ìlú òde jẹ́ kí n mọ kọ́kọ́ nú ẹ̀. ọkọ mi mi ì lè jẹ́ kí ẹ mọ̀ ọ́ èmi náà ń gbìyànjú ni àti pé ṣe bí èyí kan máa ń bá mi jà ń gbà yẹn ẹ mọ gbogbo ìgbìyànjú mi. o torí Ọlọ́run sábà bínú sí mi ah. Ah, Ọlọ́run adé dùn inú dalẹ. nígbà tí wàá báyìí mi àfa àríkèsọ lágbà náà tí mo sọ pé kẹjẹ ká ní sùúrù pípẹ́ la máa gbàdúrà pé àsìkò Ọlọ́run bá lójú ẹ sọ pé rárá o ẹ rí pé gbogbo àti ẹ pa gbogbo òní tẹ́ ẹ̀ rìn tẹ́ ẹ̀ sákàkiri gbàtẹ́ pátì tẹ́ wá padà sápadà sí ọ̀dọ̀ Ọlọ́run padà bìrín nínú ṣé wàá rí báyìí àdúrà ní kẹjẹ ká máa gbà torí lẹ́yìn ọlọ́run àfọlọ́run lẹ́yìn ọlọ́run àfọlọ́run ọlọ́run ló tún kù ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ọlọ́run bá. ṣé wàá rí tọ́lọ́run ọba ṣe fún yín kò ní bàjẹ́ lẹ́yìn àbùfárùkù yìí ọlọ́run á fún yín ìbejì ìbejì ìbejì ìbejì ọlọ́run àdúrà kọ̀ọ̀kan bisimilayi rahman rahim ọdúnwá wà lẹ́yìn sàṣàjà mọ wà ádàkọ̀ nípa mọ̀kọ́là wọlé ayé ayé dàtúkà wíwá kàmínà lùwìlà wàlá sọ wà lùtí kà ọ̀rùn kà fàtàlì dọ̀ aláàbò yẹ kíkà yẹ kíkà fà wà ọ̀wá jẹ kàdọ́nà fàdá ọ̀wá jẹ kàkà yẹ fàdínà wà wọlé ìtumọ̀ fúlàtẹ̀ kíárì

kádàrá kò bá gba bí a ṣe kọ́. tètè gba kádàrá kò bá gba bí a ṣe kọ́. ọba ètò ń ṣohun gbogbo létòlétò ọba àrà ń ṣohun gbogbo lọ́tọ̀lọ́tọ̀ ọba ìyanu ń ṣohun gbogbo tìyanu tìyanu Monday propose God dey dispose. They propose tó they discuss Adele, ayé tán afẹ́ ṣe bó ṣe ń wá.